learning at home after the training. But guess what? That DVD is only for the first people to register. So begin to register now to take advantage of this. Secondly, is that this is year 2024. Red Academy is going to be giving out our 124% bonus. This 124% bonus is cost at least 124,000 naira credited to people's trading account. for them to boost their trading capital in the business of e-trading. Then the third we're going to also be giving is, is that we're going to be giving one-on-one consulting. You know, we're going to be able to meet me one-on-one at that event, and I'll be able to answer your questions directly on a one-on-one basis. And lastly, we're going to be giving you a free exclusive access to our post training. After this three hours training, if you're interested in these businesses, you can actually go into the full training. And guess what? You can actually win like a scholarship to attend it at this training. So be at this training, pick up your DVD, pick up your bonus, come and pick up your post training scholarship. And I can tell you, we can make this year 2024 very great. All right, so Raleigh Academy is out to make Nigerians wealthy with good quality business education. So, can you give us the dates, the venue, and the time of this conference, and how participants can register to attend? The conference will take place for two days right here in the city of Ibadan. And the date this conference is going to be taking place is Thursday 22nd and Friday the 23rd of February 2024. Remember that again, this is Thursday 22nd and Friday 23rd of February 2024. On these two days, the time will be from 11 a.m. to 2 p.m. From 11 a.m. to 2 p.m. So three hours of life changing time. And the venue of the event of those two days will be at Jogo Center. Jogo Center, number one, Average Drive, Liberty Road, right here in the city of Ibadan. Jogo Center, number one, Average Drive, Liberty Road, right here in the city of Ibadan. Very popular place. You cannot miss it. It's very important that you register to be at this event. And to register is simple. Send an SMS to your phone number, then your seat will be reserved to be activated. Take your phone right now. Let me show you how to register. If you want to register to attend on the first day, which is Thursday, the 22nd of February 2024, send an SMS with the word IB1. IB is short for Ibadan. And number one to this phone number 091 Let me take that phone number again 091 6466 0000. Let me take that phone number again 091 6466 0000. If you want to register to attend on the second day, which is Friday, the 23rd of February 2024, send an SMS to the word IB2. That's IB for Ibadan. And number two to the same phone number 091 6466 0000. Let me tell that phone number again 091 6466 0000. Let me tell that phone number again 091 6466 Thank you. Ah, it's been great having you share those great business insights with us today. Well, he almost said it all. There's a wealth revolution going on, and only people who can key in now can share success stories in the near future. Seize this opportunity and join the train. Bye for now. You're listening to 105.9 FM. Fresh. Fresh 105.9 FM Ibadan. The station for everyone. Fresh FM 105.9 Police, Ìbàdàn Fresh FM tún ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tún ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà látinú àwọn ìwé ìròyìn tó jáde fún. kájíjọ gbọ́ Ajaabale lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé oh lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine kò ṣe bomi la kò dẹ̀ ṣe ta mi sí ògidì Ajaabale ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ Ajaabale lórí Fresh FM. fresh fẹ́. àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní. ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé. ẹ wá gbọ́rọ̀ yìí lórí fresh fẹ́. àjàbalẹ̀ lórí fresh fẹ́. àjàbalẹ̀. kùtùkùtù ńlá gbóhùn àdàbà bọ́jọ́ bá ti bẹ̀rẹ̀ sí kan rí náà lókù tá a máa ń gbóhùn ẹ̀yọ́ rírì. ẹ kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń lóore ọ̀fẹ́ láti gbẹ́ ìkànnì fresh one oh five point nine fm ilé orin challenge nílẹ̀ tìbàdàn ohun tẹ́ ẹ mọ̀ jẹ́ àwa tún gbede ẹ mọ̀ pé ní kùtù wàyí ò ní àti ẹ̀dúpẹ́ àràtùwà yàtọ̀. àràtùwà o ah! àràtùwà o ah! eh, eh, <laughs> eh, èmi náà mo fojú wò náà pé ọwọ́lọ́wọ́ yísàwò òun lòun Jacob àṣebáyọ̀ báyọ̀ mọ fẹ́ kó dé báyọ̀ mọ ìmí sì dé báyọ̀ èèyàn gbọ́dọ̀ mọ tura òjò èèyàn gbọ́dọ̀ mọ tura òjò. yóò bá sí àwọn àtàtì fàyè wa fọlọ́ báyìí gbogbo ẹ̀kọ́ ló fi jọrú wa. wá wá wá o sórí ẹran ara mm. ọ̀rọ̀ fàyè fọlọ́hún <laughs> kọ́ o ọwọ́ rẹ̀ lọ wà. báyọ̀ alákòókún ni. ọwọ́ ọwọ́ kọfà. alákòókún alárọkún aládìkún aládìkún aládìkún aládìkún aládìkún. Ah! kò sí wàhálà kò gbọ́dọ̀ mọ́rì bẹ́ẹ̀ adúpẹ́ fọlọ́run tó jẹ́ kí àròtù àpẹ̀sẹ̀ báyìí fọlọ́run ah, ọba Èdùmàrè kọ́ àmọ́ dáwọ́ rẹ̀ dúró kárọ́ mọ́ tù wá lọ ní o torí pé òun kà kò ń kígbe àtijẹ́ àtijẹ́ àtijẹ́ àtijẹ́ àtimú àtimú àtimú àtimú hmm. èwo tún ní ooru ooru inú òsì gbọ́dọ̀ múyàn yóò ẹ ooru mú tí ọba mọ́la yóò ṣubú yẹgẹ́ ni láti hmm. ṣubú yẹgẹ́ wọ́n lè wá àìsàn kan ní í ṣe tí èsì ìṣàìsàn ó tí èsì àìsàn àmọ́ wọ́n ní àìsàn tí ọ̀sán tí oko ní kúrò lára ọlọ́mọ fi ṣe ni o gbogbo ẹ̀yin èèyàn tí ẹ wà ní ìgboro yíká orílẹ̀-èdè nàìjíríà àti ibikíbi tójò bá rọ̀dé lánàá arọ́mọ tùín ni o orúkọ tí wọ́n pe ẹlẹ́dẹ̀ keje karọ̀ ni o hmm. gbẹ̀gbẹ̀ dẹ́dẹ́ báyìí náà ní rọ kókò lágbàlá kókò etí odò ní wọ́n ní kì í kóńgbé omi arọ́mọ dẹ̀yìn ni arọ́mọ dẹ̀wá ni arọ̀wá ni níwá o sẹ́ẹ̀rì bí ìta ṣe rí o kò síbi tí ò dé o mò ń sọ bẹ́ẹ̀ kẹ́lẹ́ ẹni ẹ bá mi sọ mo ní à eléyìí ò ṣe bá sóòótọ́ ọ̀rọ̀ ah. àbúrò pé mi wọ́n gbẹ́rù owó ọlẹ́yìn tẹ̀ ń ṣiṣẹ́ láyé fẹ́lẹ́ ọkùnrin yìí ọlọ́run ní jẹ́ ọ̀sọ́ wa lẹ́nu ọlọ́run ní jẹ́ ọ̀sọ́ wa lẹ́nu tẹ́ ẹ bá ti ṣiṣẹ́ láyé fẹ́lẹ́ hàn tó nígbà gbogbo yín gbàgbẹ́ mu. kí ni pàtìbí lẹ́rìn jẹ́ ìdí ẹni ó fi wẹ̀ lónà tó lọ rèé mu nígbà gbogbo yín náà ń gbàgbẹ́ mu <laughs> ẹ máa fáwọn bọ́ìsì mi lówó gbòòrò ẹ̀yin pípùlù yìí ẹ máa fáwọn bọ́ìsì mi lówó gbòòrò. sọ pé wọ́n ní tí bàbá bá fi jọmọ lọ kì í fi hàn a sì máa fi hàn kò ní ìfilé <laughs> lọ́wọ́ ni àbájọ tí wọ́n fi ń kígbe wa káàkiri pé sẹ́yìn nìkan wá ni sáwa nìkan náà ni. láyìnká náà ti kọrin ó ní àwakọ́ ọlọ́run ni o àwakọ́ ọlọ́run ni ẹ̀já kàwé ìròyìn ìwé méjì méjì la pín mọ́wọ́ èmi mú Nigerian Tribune àti The Nation lọ́wọ́ láàárọ̀ tún ní. The Punch àti Vanguard ló wà níkàlẹ̀ níkàwọ́ tèmi ọ̀rọ̀ rèé o ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ti ń ké sí oníwá wọ́n ti ń ké sí ẹlẹ́yìn ẹ dábọ̀ ẹ wa ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni ó sì kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n ṣẹ́wó mọ́ alá ẹjẹ́ pàápọ̀jọ ṣe ìfẹ̀hónúhàn tó gàgàrà ó bá di ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n àti ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí wọ́n wá ní àwọn dẹ́bà tí ń wa táǹkà wọ́n ní ìfẹ̀hónúhàn tiwọn ó ti fẹ́ fa bí àwọn èèyàn ṣe ń tò lọ́lọ́kọ̀ gbọ́ọ̀rọ̀ nílé epo pé hey hey ó mà tún rúgbó bọ̀ ọ́ lórí ìfẹ̀hónúhàn yìí ó dàbí ẹni pé ọfẹ́ di yọ̀ǹtọ́fẹ́ kárí o hmm. ní ìgboro ilẹ̀ Ìbàdàn lánàá àwọn èèyàn wọ́n bọ́ síta wọ́n lọ ké gbàjarè sí etí ìjọba wípé ara ní ìlú o wọ́n ní Tinubu mọ́sùn mọ́sùn gbégbèsè tó bá yẹ kó o gbé gbogbo Ìbàdàn lómì tìtì lánàá nígbà tí àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí kọrin arò ní ìgboro pé ebi ń pa wọ́n o ara ní àwọn hmm. àmọ́ wọn ò fàjẹgbọ̀n bí ti wù kọ́ mọ́. ọ̀dà lójú ewé kínní ìwé ìròyìn ti The Punch yìí kan náà wọ́n ti ní gómìnà àná ní ìpínlẹ̀ Kwara wọ́n ti lọ bá o àjọ EFCC ló pojógbó okùn ẹ̀sùn wọ́n sì dáàbò lọ́rùn ìpè wá níyìn bílíọ̀nù mẹ́wàá owó náírà ló lù ń pòǹpò wá wé tẹnu ẹ̀. ok lórí ọ̀rọ̀ eléyìn gbogbo òwe tó jáde lónìí òun náà ni wọ́n gbé e. Hmm nínú ìròyìn míì lè tó tún jẹ́ gbajúgbajà ẹ wò ó ọ̀rọ̀ tó kan gbogbo ìlú ni o àwọn tí wọ́n ń ṣe okòwò sìmẹ́ǹtì tí wọ́n ń gbé sẹ́mẹ́ǹtì jáde wọ́n ti sọ̀rọ̀ báyìí o wọ́n làwọn gbà fún ìjọba àpapọ̀ tó ní káwọn mú àdínkù débà owó sẹ́mẹ́ǹtì wọ́n wá sọ pé àyàfi àyàfi àyàfi àyàfi tí kìíní tí kìíní condition tí wọ́n gbé ìjọba sí wọ́n wá sọ wọ́n ní kó lè dín lẹ́gbẹ̀rún méje táwọn èèyàn mọ̀ rí sìmẹ́ǹtì ta sí mẹ́jọ kò sì ní <laughs> ju ẹgbẹ̀rún mẹ́jọ lọ tó ìbẹ́nu ẹ̀ lájọ wà ẹni tí ọkọ̀lé yọ ọkọ̀lé torí ọlọ́run ti sọ tẹ́lẹ̀ pé ẹni èmi tó mi ò ṣe láàánú hmm, èmi ò ṣàánú fún èmi ò ṣàánú fún èmi sì ń bẹnu ẹ̀ tọ́lọ̀ wọn ṣàánú fún. Hmm, hmm. ọlọ́run o gbogbo apáta iná ni kọ́lọ́run ó ṣàánú fún o àwọn èèyàn ti sàmì kára àánú gbà o tọ́ ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà ti ké sí ẹni tí í ṣe alága ìgbìmọ̀ tó wà fún ètò ìpawówọlé lórílẹ̀-èdè yìí FIRS Adédèjì wọ́n ní kó wá nìyí o ọ̀rọ̀ bí wọ́n ṣe foríjì àwọn kan lórí owó orí tí wọ́n dáríjì wọ́n kí wọ́n lè tẹ̀síwájú máa múṣẹ́ ṣe ńlẹ̀ yìí tírílíọ̀nù mẹ́tàdínlógún owó náírà ní wéfà tí wọ́n ní wọ́n fún wọn seventeen trillion naira wọ́n ní ah ilé asòfin ní owó ìpẹ́ o àní lè gbà kírúfẹ́ owó bẹ́ẹ̀ lọ tán ẹ dá padà kájọ jókòó àpérò kájọ tuntun lẹ́bàá ẹ̀ lẹ́dọ̀ wọ́n ní ní ìpínlẹ̀ èdò lọ́hùn ètò òdìbò kùkù kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kùkù bó ṣe kù sáátà ẹgbẹ́ òṣèlú APC àwọn ọ̀dọ́ wọn wọ́n bínú tán fà á kékọ́rí fi jígà kọ́rùn àwọn obìnrin àwọn náà bẹ́ sí ìgboro ayé wọ́n ní lónìí àwọn ń lọ sí olú ilé ẹgbẹ́ ẹgbẹ́ òṣèlú APC àwọn ń lọ fẹ̀hónú hàn gbogbo àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá tí wọ́n wà nídìí kò kárí bí wọ́n ṣe ṣe ètò òdìbò ti abẹ́nú afẹ́ túṣu désàlẹ̀ kòkò ipò yìí ẹni ọkàn náà ló gbọ́dọ̀ jáde wá a sì ti rí adíje dupò mẹ́ta tó yan yọ tí ó lọ díje dupò gómìnà pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ tó kù a ti wá ṣòkè tí ó fi dodo òpébòlò òun nítọ̀ èmi mo borí o ọlọ́run ṣeun o dẹ̀kẹ́rì àtòun àtàwọn yòókù rẹ̀ wọ́n balẹ̀ sọ́fíìsì Ganduje wọ́n ní ẹ fún mi ní ìwé ẹ̀rí láti lọ díje dupò ní sàn-án-sàn wọ́n ní ìmúṣẹ ń tiẹ̀ ìyún kí ìdá òòsà yìí pé a máa kú oríire wọ́n ní ẹjọ́ nítorí Ọlọ́run bá a bá dìbò abẹ́nú ọmọ oyè kan ló gbọ́dọ̀ jáde nú ẹgbẹ́ kan ọmọ oyè ti di mẹ́ta adé kan orí mẹ́ta ọ̀nà wo la gbé gbà fíìmù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lẹ́dọ́. ẹni orí ẹ̀ bá gbadé iná ni ó gbadé kẹ́yìn. <laughs> torí ògbadé náà bá sì wà ń bẹ̀. torí ògbadé bá sì wà ń bẹ̀ eh. yọkàn mọ̀ wọlé ọ̀dà wọ́n ní etí tọ́gbà lọ ọ̀n láti gbábọ̀ ni o owó oṣù tí ìjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé fún àwọn ASUU wọ́n ti bẹ̀rẹ̀ sí san báyìí wonderful congratulations ìní ìròyìn ọ̀hún wonderful ló bá di ògbógbó òwe ìlọ́ba yín kọ́ hmm. ní ti ìpínlẹ̀ Èdó wọ́n ti kìlọ̀ fáwọn tí wọ́n fẹjọ́ wọ́n fẹ́ fi gagbága fún ipò gómìnà bẹ́ẹ̀ INEC ní ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ polongo ó di April twenty four. Hmm? kó tó di pé wọ́n lè ṣe polongo owó ayá o àbọ̀bọ̀ hmm. gbọ́nà eh, bọ́ọ̀ bá fẹ́ tanná lé ebi prepaid ló ń lò tọ́ sanwó sí orí káàdì kan tó mọ́ná wá eh. wọ́n sì ní bẹ́ẹ̀ ni ká ṣe máa lò lórílẹ̀‐èdè yìí àmọ́ àwọn aláṣẹ ìjọba wa ṣe wá ń lo postpaid. ok ìgbà tí wọn bá lo náà tán. <laughs> wọn ò tó wá ní san lójú ẹsẹ̀. ẹ kí ni wọn wá já aláṣẹ sí kí ni wọn já adarí ìlú sí. ẹ àkórí ìròyìn òun náà rèé bí n bá kà á tán wọn lè tán sí kó ẹsẹ̀ ọkọ má dàbí ẹni pé mo ṣòjúrò wọn ní ní asòfilà àti olúléeṣẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ defence headquarter olúléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò làbújá lọ́hùn-ún ilé ìfowópamọ́ àgbà orílẹ̀ wọ́n sì jẹ́ iléeṣẹ́ elétò náà mọ̀nàmọ́ná ní ẹgbẹ̀lẹ́mùkú tó lọ bí bílíọ̀nù mẹ́tàdínláàádọ́ta forty seven billion naira ní gbèsè tí wọ́n jẹ wọ́n ní sẹ́rí ṣé ká má àjà náà lé yín eh. àjà náà lè ṣe yín. Oh, ok now ní ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ gómìnà ṣèyí mákindé hmm. wọ́n ní wọ́n ti gbé mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta síta five hundred million naira fún àwọn olókòwò kéékèèké pé ẹgbà ẹ fi gbé iṣẹ́ yín lárugẹ iye àwọn olókòwò kéékèèké ọ̀hún jẹ́ ẹgbẹ̀rún méjì àti méjìdínlọ́gọ́rin two thousand and seventy-eight small business owners ìròyìn ọlọ́run sọ pé ẹ bá ń gbé calculator káwo iye tí ó bọ̀ sọ́wọ́ ká fi ìṣirò sí ká fi ìṣirò lẹ́yìn ọkọ̀ ọmọ àbí ọkọ̀ tibí calculations the husband of kìnìún kan dey sing. ẹ̀dá ẹ̀ka polówó ọjà ìmọ̀ calculate yìí five hundred million all over two thousand and seventy-eight times hundred over one divided by eh, iye tí ọba eh, eh, bọ́ sọ́ọ́ ọ padà find the value of x ńgbọ́ ọba fi délẹ̀ <laughs> yá lọ polówó agbékarí ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. olúwa dára olúwa dára orí òkè àánú nínú pàdé máa jẹ̀mú alágbára yẹn. mercy once again anniversary. God of vengeance. Làkúrí tí ọlọ́run fún pásítọ̀ Ṣáyà wà lárí jẹ́ bí ọmọ wòlíì. Ọlọ́run ṣe tó fẹ́ dìde ìgbà. ọjọ́ wednesday láti aago mẹ́sàn-án sí mọ́kànlá àárọ̀ ní àkànṣe ìpàdé àdúrà màá ṣòwò màá jèrè máa ń wáyé ní christ revival miracle church kremik lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ àti ìfàmì òróró yan ìránṣẹ́ ọlọ́run wòlíì pf ọwá oríṣiríṣi ọ̀nà là ń gbà ṣòwò tá a sì ń jèrè kí ẹni tó wojú ọlọ́run fọmọ rere rí ìdáhùn àdúrà rẹ̀ òwò àṣejèrè ni kó níṣẹ́ àdáni máa rí ṣe òwò àṣejèrè ni kọ́mọléèwé máa ṣàṣeyọrí lórí ẹ̀kọ́ rẹ̀ òwò àṣejèrè ni kóníṣòwò máa tàtàjèrè òwò àṣejèrè ni kóṣìṣẹ́ ìjọba máa rígbéga lẹ́nu iṣẹ́ òwò àṣejèrè ni kéèyàn máa ṣàṣeyọrí lórí gbogbo ìdáwọ́ dáwọ́lé rẹ̀ òwò àṣẹjèrè ni ìdí nìyí tí ìwọ tó ń wojú ọlọ́run fún ọmọ rere oníṣẹ́ àdáni oníṣẹ́ ọwọ́ oníṣòwò ọmọléèwé àti òṣìṣẹ́ ìjọba gbọ́dọ̀ darapọ̀ mọ́ ogun lọ́gọ̀ bíi tirẹ̀ nínú àkànṣe ìpàdé àdúrà màá ṣòwò màá jèrè lábẹ́ àdúrà àti àsọtẹ́lẹ̀ látẹnu wòlíì pf ọwá ní ọjọ́jọ́ wednesday ní christ revival miracle church kremik pf ọwá crescent adéyẹmọ layout mọ̀lété ìbàdàn wákàtí méjì péré ni bẹ̀rẹ̀ láti aago mẹ́sàn-án àárọ̀ lọ́jọ́jọ́ wednesday jésù ni olúwa. Kremik Bible College, the training arm of Christ Revival Miracle Church, Kremik Bible College, ilé ìwé ìmọ̀ ẹ̀kọ́ bíbélì, táwọn olùkọ́ni tó múyányá ti ń fi ọgbọ́n àtòyè pè lo ìmọ̀. Fákẹ́kọ̀ọ́ ìmọ̀ àtòdì ọ̀run wá, ó wà láàyè kan, òye àtọgbọ́n tá a dáyé kọ́, ó wà láàyè tiẹ̀. Tábà wá pàmò àmútọ̀run wá papọ̀, mọ ìmọ̀ àdáyé kọ́ tó yẹ ni yékéyéké, tá a pàpà wá yanrú sẹ́bẹ̀ láàyò. Kò ní nira fún ni láti ṣe. Leadership perspectives, life and teaching of Jesus, marriage and family life, missions and missiology, evangelism evangelism and the art of leadership Gremic Bible College òun lọ̀rọ̀ kan má jẹ́ òpè nínú sẹ̀ránṣẹ́ wọ́n ti ń gba fọ́ọ̀mù kẹ́tíkẹ́tí ìwọ náà má káwọ́ gbéra o máa lọ tààrà sí Gremic Bible College number seven Prophet P.F. Owa close Adéyẹmọ layout behind St. Luke Grammar School Mọ̀lété Ìbàdàn fún àlàyé tó kún kẹ́kẹ́ pé zero eight zero six nine four seven one three four seven zero eight zero six nine four seven one three four seven tàbí zero eight zero three three two three four two eight eight zero eight zero three three two three four two eight eight Gremic Bible College the training arm of Christ Revival. Revival Miracle Church lójúpọ̀nà àti súnmọ́ wa pẹ́kípẹ́kí níkànnì fresh fm la ṣe pa gbogbo ẹ̀pọ̀ sójú kan sórí àtẹ fresh fm nàìjíríà tó o bá ṣe àti ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ android tábílẹ̀tì kọjá lọ sí google play store àti ios kó o sì tẹ fresh fm nàìjíríà lọ́tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ kan yóò gbé àtẹ fresh fm wá fún ọ tẹ̀ka sórí rẹ̀ kó o sì gbà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ lọ́fẹ̀ẹ́ lẹ́yìn èyí tẹ̀lé bó ṣe ń gbà tẹ Fresh FM Nàìjíríà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ o lè gbọ́ wa tàbí wò wá lóòrèkóòrè níbikíbi níbàwọn ètò wa ṣe ń lọ lọ́wọ́ tó fi mọ́ bíbá wa dá ọ̀rẹ́ papọ̀ lórí Facebook Twitter àti Instagram pẹ̀lú lílẹ̀tọ̀ sáwọn ìròyìn yàjóyàjó tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yẹ̀wò báyìí kó o sì gbé wa sórí òṣùwọ̀n agbàfọ̀ yípo ọjọ́ ọlọ́run ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè ó tún ń bọ̀ nìbàdàn pẹ̀lú agbára jésù ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmọ́rin nọmba wán tó máa wọlé ìbàdàn lakọ́tù látọ̀rí ọkẹ́ ibùdó jésù gbogbo ẹ̀yìn ara àtọ́lùgbẹ́ ìjókòdó àti gbogbo agbègbè ẹ̀ ẹ̀yìn ìyanu yìí kan pẹ̀lú ìsọjí fathers great holy ghost revival and miracle ọlọ́jọ́ bẹ̀rẹ̀ gbàkọ́ tá a gbàkọ́ let there be light ọjọ́ tuesday february twenty títí di thursday february twenty two bẹ̀rẹ̀ látago márùn ìrọ̀lẹ́ sí ago mẹ́jọ àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan friday february twenty three night of evidence àṣálẹ́ ìfihàn rí látago mẹ́wàá àṣálẹ́ níbi tí ìmọ̀lẹ́ àṣẹ ìyanu yóò ti bá a ṣiṣẹ́ agbára nínú ayé oníkojúkọ ènìyàn ní gbàgede pápá ìṣeré home for handicapped children feed níkọjá wa head office tó wà ní ìjókòó àgbẹ̀tẹ̀ poli road nìbàdàn ìwọ náà wàá pàdé ọlọ́rin ìgbẹ́ ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmọ́rẹ̀ nọmba one ọkọ̀ fẹ́ máa wà láti àwọn ibi wọ̀nyí miracle city ladojukọ liberty stadium òkèàdó ìbàdàn givers house àkọọ́tìlọ̀ odòna àpáta tí ẹ lọ yẹ sínú mọ́nàtọ̀ ẹ̀yẹ ti lálùpẹ̀rù mú lórí fídì tọkọtaya zero nine zero forty five forty five fifty two eighty six the same jesus. jesus. This is a fulfillment of prophecy. Ibadan. Praise up for a life changing encounter as the Isaac Oyeteko Evangelistic Ministries presents Ibadan Miracle Crusade. Ministry Live Sumisola Agbebi. Benjamin Israel. Continually the host, Evangelist Isaac Oyedepo. Ibadan Miracle Crusade will be happening live at Ibadan Recreation Club from Thursday the 22nd to Friday the 23rd of February 2024, 5 p.m. daily. There shall be healing, deliverance, miracles, and salvation. For inquiries, 0913-134-346 or send a message to info at the isaacoyedeco.org. Ibadan Miracle Crusade, an apostolic mission to reclaim, restore, and revive a generation. dára ká pè ní síbi ayẹyẹ ká jẹ́ àmọ́ ká pè ní ká jẹ́ kò tó ká gbádùn jáyé nínáwó tá a bá lọ àbẹ̀wò ni ká dé láti ibi ayẹyẹ ká bẹ̀rẹ̀ sí ní wọ́ra aṣọ funfun lọ́pọ̀lọpọ̀ wọ̀ lọ síbi patí ó di pípẹ́ ó kún fún ìdọ̀tí orí àga tá a jókòó sí àti tábìlì lódọ̀bẹ̀ sálejò la àti bàbà tí wọ́n ta ti fàya pẹ́rẹpẹ̀rẹ bójú ó bá tiẹ̀ wá gàgàdé aṣọ ẹlẹ́gì ó dẹnu lẹ̀dẹ́lẹ́ event planner tó ń gbéṣẹ́ fún ni ò jẹ́ kówó wọn yọ ẹ and and event management a ní kẹ́ ẹ ké sí bí ìnáwó bá fẹjú kẹ̀kẹ́kẹ́ ká sórí pápá di gbọ̀ngàn gbàlódé tí ó tutù dódódó pẹ̀lú àwọn èsì jẹgbẹ̀ngbẹ̀ àti àwọn fáànù lóríṣiríṣi àga àgbàlódé àtàwọn tábìlì tẹ́sẹ̀ rẹ̀ dúró dáadáa bí tọmọdé ṣe wà ní tàgbàlagbà ń bẹ̀ event decoration wọn kò lẹ́lẹ́gbẹ́ o wọ́n wà ní amúní golden estate olóńdé ńbàdàn àbí kẹ́ pè wọ́n zero eight zero three three seven six four seven one four olamide and co renters and event management àwọn gangan ní mú pàtí ẹ̀ ní dùn. bá àbára ẹni bálà ọ̀la kì í yá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorí lè tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property bíi living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ní ìbàdàn èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpẹ́boko ọ̀bájìnà lákì kò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn so ẹ̀yin ọ̀rẹ́ mi mo ti ń lọlé ara ìyàwó mi ò yá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. àtàmátàsé <laughs> ó ti tún gbá bọ́ọ̀lù sáwọn àbí. ọ̀rẹ́ kò mà rí bẹ́ẹ̀ ìyàwó mi ti lọ ṣàyẹ̀wò tó fi hàn wípé ó ní àrùn ibà. a jẹ́ pé àrùn ibà ṣì ń dà yín láàmú. ó dàbí ẹni wípé o tí ì gbọ́ nípa ọ̀rẹ́ mi àtàtà. ọ̀wù ọ̀rẹ́ wo ló tún máa ní tí a kò mọ̀ nípa rẹ̀. ha ẹ̀yin ọ̀rẹ́ eléyìí tún jù yín lọ orúkọ ọ̀rẹ́ mi akíkanjú adùnbárin ni Zoxyn. mo gbọ́dọ̀ mọ ọ̀rẹ́ yìí dáadáa. <laughs> kò sí wàhálà Zoxyn ni oògùn ibà tó dáa pẹ̀lú èròjà tẹ̀mítà dókítà àti lumifantrin bí ọ̀rẹ́ mi zoxyn bá kọlu àrùn ibà lára ẹ á gba kúrò ní. mi ọ̀rẹ́ tó dáa ju zoxyn mi lọ. arákùnrin ìyẹn ni wípé o mọ̀ nípa eléyìí tó fi tó wa létí. kò burú nísìnyí tí mo ti mọ̀ ẹ jẹ́ kí n sáré lọ bá ìyàwó mi ra zoxyn. ẹ kún. iléeṣẹ́ bond chemical industries limited tó ń ṣe bọ́nàbè fún àwọn ọmọ ọwọ́ ló ń ṣe zoxyn akíkanjú ọkọ ibà. ó wà ní ilé ìtajà oògùn tó wà ní agbègbè rẹ. tí ara rẹ kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta tó o ti ń lo zoxyn yára lọ rí dókítà báńjọ̀nù ló mú pokò yéèyàn ìlàjì táǹkì tí mo rà láì rìnrìn àjò. ìwọ lọ jásì nínú epo ọ̀wọ́n gógó àtafẹ́fẹ́ gáàsì tí ò ṣe rọ́ọ̀lù bẹ́ẹ̀ bá lo kánà kòkó léwọ̀ nano magic fuel ní kánà kò gbàlódé sọ bẹ́ntì sínú epo pẹtrol tatótó ló sínú sìnínda gáàsì ẹ̀ tàbí yín kínní sínú epo jẹnẹrétọ̀ wá fẹ̀yìntì kó wòye ìgbàtẹ́pọ̀ àtafẹ́fẹ́ gáàsì ń nano magic fuel ìròyìn tó kọ́ ra kò ríṣẹ́ dánwò lẹ́ẹ̀kan wàá rí mọ̀ wípé yóò ṣiṣẹ́ lọ́pọ̀ méjì tayọ tẹ́lẹ̀ fún àwọn tó ronú ẹ̀ tí gbogbo ayé fi ń jàǹfààní ẹ̀ pẹ̀lú ìdùnnú. dán nano magic fuel wò lónìí pẹ̀lú owó tẹ́ńbélé. ó wà nílé epo stable oil àti nílé epo nipco oil tó wà lólógún ẹrú ńbàdàn àtàwọn ilé epo míì tó ti dáàmà káàkiri ìgboro kí lẹ́yìn ilé epo yòókù ń dúró wò. gbèsè sórí nọ́mbà o zero eight zero three two nine six one eight three seven zero zero three two nine six one eight three seven tàbí kọ kàn sí shop eighteen romac shopping arcade opposite Ìbàdàn north west local government onírèké ńbàdàn nano magic fuel kánà kò gbàlódé òd dájú. alágbára alágbára o agbára ló mi the lord city gospel grace ministry and square great power agbára ńlá tí o ṣe dádúró. ìwọ náà darapọ̀ láti wednesday twenty first february to friday twenty third láti gba agbára ọlọ́run àlàyé láti rìn láti sáré àti láti fò. débi tí ọlọ́run ti máa lọ apọ́sítù kẹlẹ́ mọ́lúkáyọ̀dé pásítọ̀ sàmàdé kagun. àwọn olórí ẹ̀mí ìlà ìjà kẹtùdé ọlọ́run sọ bẹ́ẹ̀. ọ̀pẹ olùtọ́kù ọdún tìmọ̀rá yọ ní ọlá òkìkí jésù bbo love city choir pásítọ̀ enoch fọlọ́nṣọ́ máa gba gbogbo èèyàn lálejò. ọjọ́ wednesday twenty first february feast of power nílẹ̀ aago mẹ́jọ òwúrọ̀ thursday twenty second Thursday náà mọ̀ láago méjì òwúrọ̀ sí méjìlá ọ̀sán ọjọ́ Friday the great grace night látàgọ́ mẹ́wàá àṣálẹ́ gbogbo ẹ̀ nínú ìjọ àdàlọ́ city gospel grace ministry ma alilea off akérèfé street meridian bus stop àpáta Ìbàdàn is going to be powerful be there. bẹ́ẹ̀ ooru sára fàájì ni mo tún ti dé fresh fm one oh five point nine náà ni n kì í tó ń bẹ ní challenge nílé orin wọn lè kú àmójú bá oṣù ramadana ẹ̀mí wá ṣèkú pọ̀ lọ́la bí mo hàn mọ́. ìlàlíyà máa mọ̀ inṣàlá ìlàlíyà máa mọ̀ inṣàlá àwa tá à ń tẹ́lẹ̀ tí òjíṣẹ́ ńlá iwájú làwọn máa lọ láti ṣonígbọ̀wọ́ ọ̀kan òjọ̀kan àwọn ètò wa nínú oṣù Ramadan níkànnì Fresh one oh five point nine FM ẹ̀yọ̀jú sálága ìgbìmọ̀ Ramadan olùdarí ètò gbogbo tó ń jáde ní Fresh FM ilé orin music house challenge Ìbàdàn tàbí kẹ́ zero eight zero two three two five five one zero nine tàbí zero seven zero one five nine four five one one five. ìlàlẹ̀ àmàm inshallah ọlọ́run nínú ayé prọfẹ̀tì olúfẹ́mi òní yóò rọ̀jò ìyanu ẹja lọ sí ẹlẹ́nu ṣoṣo TAC mountain top àṣálẹ̀ àwọn ọba lélẹ́yìí o. ìwọ náà gbéra lẹ̀ darapọ̀ mọ́ gbogbo àwa tó mọ̀ pé ń gbà. lọ́jọ́ friday twenty third february nínú powerful night vigil. àkórí tí ọlọ́run sọ fún òbí olúfẹ́mi onípọ̀nfẹ́rẹ́ ní agbára nù ẹ̀. night of the King. àṣálẹ̀ àwọn ọba. látàgọ́ mọ́kànlá alẹ́ ni ẹ̀mí ọlọ́run yóò ti máa gba oṣù kárùn kúrò lórí gbogbo èèyàn. yóò sì máa wọ̀ wọ́n láṣọ ògo. fìdí wọn kalẹ̀ lórí àgọ́ ọba. ẹ̀mí ọlọ́run sọ bẹ́ẹ̀. bí àkókò tó ti ìlérí ọjọ́ pípẹ́ tó ti gbọ́ yẹn máa ṣe o. àpàrẹ̀ sí ọlọ́run nínú ọ̀rọ̀ àtọ́ni ló ń bọ̀. nígbà tí wọlé olúfẹ́mi òní. wọ́n máa máa fara hàn lójú ẹsẹ̀ lọ́jọ́ friday twenty third february látàgọ́ mọ́kànlá àṣálẹ̀ eleven pm gbogbo ẹ̀rí cac metropolitan city tó wà ní ẹlẹ́nu sunsun náírà lójú ọ̀nà ilé tuntun ìbàdàn ẹ má gbàgbé ọkọ̀ ọ̀fẹ́ máa wà ní mountain top tó wà ní ntc compound ní ìyàgẹ́kù ọ̀rọ̀ ẹ̀rí ìṣòro yìí ìwọ ló máa sọ́jí àjọ gbàdúrà bójúbá kojú àlàmọ́ tọ́ ọ̀rọ̀ sunukun ká fojú sunukun wò ó gbàjigán ètò ojúkojú lórí ìkànnì yìí fresh fm ìbàdàn iná barawuta odò palami ọkàyọ làálà a ti gbé ètò yìí ojúkojú kúrò lọ́jọ́bọ̀ thursday gbogbo ọjọ́ ẹtì jímọ̀ friday láago márùn ìrọ̀lẹ́ ló ń wáyé báyìí o wákàtí méjì gbàkó la ó fi jọ máa ta gbangba ta gbangba lórí ta gbangba lójúkojú kẹ́lẹ́ bá a máa gbádùn báyọ̀ falẹ́kẹ̀ dáadáa pẹ̀lú bó ṣe ń tan aramarama wọ gbogbo ibi kọ̀lọ̀fín tó ṣókùnkùn lágbo òṣèlú àtijọba nàìjíríà ojúkojú ní gbogbo ọjọ́ ẹtì friday láago márùn-ún ìrọ̀lẹ́ sáago méje aṣáálẹ̀ ọ̀kan tún ní bẹ́bẹ́ extra ní gbogbo ọjọ́ wednesday five pm to seven pm gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí ìkànnì yìí fresh fm ìbàdàn pẹ̀lú elédè apèdè ara adébáyọ̀ falẹ́kẹ̀ báyọ̀ o kọ́ba ìdùmarè tó ti ń gbà faládìgún mọ́ padà lẹ́yìn ẹ̀ torí pé kò ní fi gbà kan bọ̀ kan ná pololo fọ ǹgọ́ lẹ́yìn ìka kan òun ní iṣẹ́ fún lórí ètò bí ọba ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ bí ó somi kó somi ọ̀rọ̀ ni wọn ò sọ ní ràgàràgà fi tú yányán ètò ojúkojú lórí Fresh FM Ìbàdàn yóò tún balẹ̀ gíga gíga láago márùn ìrọ̀lẹ́ Friday ẹ kú o. ọlọ́run ìgbàlà ìgbàlà mọ́sá ìrìn àjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú Prophet Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà. ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú you fit fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tó ti dé o ìrìn àjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀. pẹ̀lú Prophet Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn lájọ máa kọ́ wọ́n rìn. beginning from twenty to thirty eight March twenty it is a great opportunity for you to visit this site site where Jesus Christ was baptized and the place where the chariot of fire took Elijah up among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fò yín rú o. Láti forúkọsílẹ̀, ẹ yọjú sí Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ibadan. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out. Ajá balẹ̀. okay now ọ̀yá kátìbì pẹlẹbẹ mú ọ̀lẹ̀ jẹ ìròyìn tó jẹ́ gbajúgbajà láàárọ̀ tòní torí àga tí ń yẹ̀ ọ́n. <laughs> ìbùkún iṣẹ́kíṣẹ́ ṣá wà lọ́wọ́ ọmọ ẹ̀. kì í ṣe ìbùkún ìwọ ni ìwọ gbogbo gbogbo ọjọ́ tèmi àti. tìbàràpá lèmi náà lò fún yẹn ńgbà náà. gbogbo ọjọ́ tèmi àti falẹ́kẹ̀ tí jọ kà hmm. àga ọ̀yẹ́ máa ń dì í olórí akáyìn rẹ ìlà kádégun ọ̀dà. ibi táwọn yóò gbé mọ̀ nìyẹn bákàntì rẹ ṣe rí. ẹgẹ ládìí ẹ mọ yẹ yọbalẹ yọbalẹ labalábá bí wọgbó àìgbókò ẹlẹ́dẹ̀ ká tó lè jẹ́. bẹ́ẹ̀ tọ́ba kọ́ ọkàn báyìí àdáwọ̀ fi rọgí mi. n fi rọ́bà já ni. tó <laughs> all right ẹ jẹ́ bẹ̀rẹ̀ níbi ìròyìn tó náà jẹ́ gbajúgbajà káàkiri láàárọ̀ tòní ìròyìn náà sì ni torí pé tọ́ba kan wọ́n ní àìsàn tí ń sọ ogójì ní sàn ọ̀ọ́dúnrún èdè bá ń ṣe àbọ̀yàdé gbogbo ọlọ́yà òun náà ní í ṣe òun àwọn èèyàn tún jáde lánàá láti fi ẹ̀hónú hàn lórí bí nǹkan ṣe le kokoko pàápàá àwọn nǹkan tẹnu ń jẹ tí agbára ò gbé mọ́ hmm. wọ́n ní bó lówó lápò ò ní rí ní tó fìrà bó rí ní tó fìrà nù kó ṣe pé owó rẹ̀ kò ní ká ní tí ó wù ọ́ láti rà nígboro ilẹ̀ Ìbàdàn ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn pàápàá ọ̀dọ́ lọ́pọ̀ jù nínú wọn ni wọ́n tún jáde o láti sọ fún ìjọba wípé orí ń tà wá. bí ọrọ̀ ajé bó ṣe ń lọ ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá tó jẹ́ pé tìbútòrò orílẹ̀-èdè náà ni ó ti hó hẹ́ tí a ti mọ̀ lára àwọn èèyàn tó jẹ́ olùgbé nìbàdàn wọ́n tú yaya jáde sí àwọn òpópónà láti fi ẹ̀hónú ìhàn wípé ilé ayé yìí ọlọ́mọdé nira fún àjùtẹ̀gbẹ́ lọ àdúrà tá a fi gbé jáde nù bákan náà wọ́n ní ààrẹ wa Bọ́lá Tinubu ó dàbí ẹni pé gbogbo ohun tó ṣe gẹ́gẹ́ bí àdéhùn nígbà tó ń wá ipò yìí ó ti yẹ ọkàn kúrò ń bẹ̀ o kò gbajúmọ̀ mọ́ àwọn olùfẹ̀hónú èyí náà ni wọn ò tiẹ̀ bójú wo àwọn tó jẹ́ òṣìṣẹ́ elétò ààbò táwọn dúró wámúwámúwámú tí ojú tí sì rí kókó wọn níta ni ta lẹ̀ ń dúró wá mú fún tẹ́ tẹ́ wá gbébọ̀ lọ́wọ́ nígbà táwọn ò ní í jà àwọn èèyàn wọ̀nyí wọn ò jà o wọn ò bẹ́ẹ̀ nìkan kan fa ìjẹ̀gbọ̀n àmọ́ wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ ń bẹ lórí àwọn ìwé ìléwọ́ tí wọ́n gbé lọ placard tí ongakan tí wọ́n fi hàn aráyé wípé ìlú lé o kò sówó lóde o ebi ń pa wá o Tinubu bá wa wá nǹkan ṣe sí i tó pọ̀ tí wọ́n gbé ní ọ̀wọ́ àwọn tó ń fi ẹ̀hónú ẹ̀ náà ni wọ́n gbéra láti Ah, olóbìrìpò ojú ọ̀nà mọ́kọ́lá mọ́kọ́lá roundabout ní ìjọba ìbílẹ̀ ìbàdàn north níbẹ̀ ni àti ah, rí ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn tó jẹ́ aṣojú àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ọlọ́jà ni o ẹgbẹ́ olókòwò ni o ẹgbẹ́ àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ yíká àwọn yunifásitì wa àti iléèwé gíga ní ìpínlẹ̀ yìí àwọn tó ń fi ẹ̀hónú ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n náà fẹ́ pe àkíyèsí ìjọba sí bí nǹkan ṣe le kokoko ní ìgboro ni wọ́n ní ìjọba àbílẹ̀ ni o ìjọba àpínlẹ̀ ni o ìjọba àpapọ̀ ni o òun kà kó pera wọn kí wọ́n bára wọn sọ èyí tí yóò tọrọ ńṣe ni wọ́n gbéra láti ojú ọ̀nà mọ́kọ́lá tí wọ́n lọ sí veterinary junction sango bodija agbowo agodi gate àti ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè míì tó jẹ́ pé ibi tí wọ́n bá ń gbà kọjá lọ òun kà kùnà sùúrù sí ni o ọkọ̀ ò lè lọ gàràgà gẹ́gẹ́ bí ó ṣe máa ń lọ àwọn èèyàn yìí wọ́n ń kọrin ebi ń pa wá o we are hungry wọ́n ní náà ni ọgbà orí àtẹ́gùn báyìí tí ojú ọ̀nà gbogbo báyìí tó di pingin pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ń kọjá lọ yìí lára nǹkan tí wọ́n kọ sórí ìwé ìléwọ́ wọn ni Mr. President eléyìí kì ṣe ìrètí tẹ́ fi ọkàn wa lélẹ́lẹ́yìí o this is not the hope you promised wọ́n ní ṣége lèyí this is ṣége ìdí akọnu o wọ́n ní sẹ́rì new hope lédè ìtẹ́lẹ́fù wa end hardship ẹ fòpin sí ìnira bring back our real Nigeria Nigeria gangan ẹ dá a padà fún wa ẹ fòpin sí oúnjẹ tó wọn oríṣiríṣi nǹkan tí wọ́n kọ níbẹ̀ ní wa lára o àwọn tó ní wa lára bàbá ní wọ́n lára èyí náà bẹ́ẹ̀ báyìí. àmì alábẹ̀yà mi ṣe pé. irọ́ o wọn ò tiẹ̀ ṣe pé wọ́n ń kọrin awo ni ọ̀kan nínú àwọn èèyàn wọ̀nyí náà ni ó pe ara ẹ̀ ní Pastor Paul Steve tó ní sẹ́ẹ̀rì ìta wá ṣe ni pé inú wa ò dùn bí nǹkan ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí a sì la ní ìjọba wọ́n sọ pé wíwá tí wọ́n wá sí orí àga ìṣàkóso wọ́n fi wá lọ́kàn balẹ̀ kò sí tí wọn ò lè rí tán wọ́n lè rí wọ́n lè kà wọ́n sọ pé àwọn ò dé gbà àwọn ò dé agbọ̀n wọn ò dá nǹkan kan níjọ́ tá a ti rí wọn tẹ́górí àga ìṣàkóso ṣe wá rí báyìí látìgbà tí wọ́n ti wá wà ń bẹ̀ báyìí nǹkan wà nira sí ni lójoojúmọ́ ààrẹ ò dókun ara ọ̀rọ̀ adìẹ ara ọ̀rọ̀ ẹnìkankan lórílẹ̀‐èdè nàìjíríà eku òkè bíi eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn náà kọ̀ fọ̀hún bí ọmọ èèyàn nǹkan wa wọ́n ó wọ́n gógó débìí pé kò sọ́wọ́ ẹni tó kà láti ra nǹkan ìta jẹsìrè kò lè gbọ́ bí gbogbo nǹkan bá gbọ́ ẹ bá ní wá nǹkan ṣèṣe ni gbogbo wọn ń kígbe pẹ̀lú ohun arò lánàá òde yìí. Hmm. ọ̀rọ̀ lórí ti ìfẹ̀hónúhàn èyí tí àwọn olùgbé nìbàdàn tí wọ́n ṣe lánàá pàápàá jùlọ àwọn ọ̀dọ́ ìmíì náà tún rèé tó tún gbé tán létan o ọ̀rọ̀ ti wá dàbí àṣà aláṣà àwọn olórin tí wọ́n sọ pé ààbò ń ta yín ni orí ń ta wá o níbi tí nǹkan dé dúró lórílẹ̀‐èdè wa nàìjíríà. orí òbèṣe rẹ nù <laughs> ààbò orí ń ta yín ni ààbò orí. <laughs> orí ọ̀hún ti padà sí ta wá báyìí. ó ń ro wá gan pàápàá. ńṣe ló dàbí ìgbà tó yẹ pé àwọn tó ń kọrin hip hop wọ́n fi nǹkan banu kó tó di pé wọ́n ń kọrin fún wa lórílẹ̀‐èdè yìí ni àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà Nigerian Labour Congress ni wọ́n sọ ọ́ di mímọ̀ yìí pé ìpàdé alágbára kan wáyé láàrin àwọn àti igun kejì tí rí sí elétò ọrọ̀ ajé Trade Union Congress TUC ńgbà wọ́n sì ṣe ìpàdé náà lórí ìlànà ẹ̀rọ ayélujára wọ́n ní àti ọjọ́ kẹrìndínlógún tí í ṣe ọjọ́ ẹtì Friday oṣù kejì ọdún yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí gbé àwọn ìgbésẹ̀ kan ìgbésẹ̀ kan yìí pé bọ́ bá di ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n àti ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà ń bẹ̀ yìí ìfẹ̀hónúhàn èyí tó lágbára tó bẹ́ẹ̀ gẹ́ ẹ làwọn ó ṣe lórí bá méjì kọ́ láti ti lè fi ṣe kìlọ̀kìlọ̀ fún ìjọba àpapọ̀ yìí pé wàhálà yìí tó gẹ́ orí ń tàlú ebi ń paráàlú nǹkan ọ̀rọ̀ gbọ́ àti rówó ra nǹkan ọ̀ràn ohun tá a tún fira gan wàhálà wọn ní gbogbo ẹ wá ń de olúmọkò ẹrù bá bá àwọn ọ̀jẹ̀jẹ̀ sọ́run orílẹ̀-èdè wa nàìjíríà wọn ní ìnira ó ti pọ̀ jù lórílẹ̀‐èdè fún àwọn èèyàn wọn ni náà ló fa gbogbo àwọn ààtò táwọn náà ṣe pé ìfẹ̀hónúhàn tó gàgàrà ń làwọn ó ṣe ẹni tó sọ̀rọ̀ láti agbọ́nrin ọ̀rọ̀ tó ń lọ ní iléeṣẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ Benson Upa ń ló fìdí rẹ̀ múlẹ̀ pé àsọyépọ̀ táwọn sọ láàrin àwọn náà ni pé káwọn bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọ̀hún léè tó lágbára lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n àti ọjọ́ kejìdínlọ́gbọ̀n yìí eléyìí àkọ́kọ́ nu ẹ̀ẹ̀kejì bíi rẹ̀ wọ́n ní àwọn NATO ẹgbẹ́ àwọn tó ní ọkọ̀ tí ń lọ gbé ọkọ̀ tírọ̀kì tí ń lọ gbé epo lọ́tún gbé epo lọ́sìn wọn làwọn náà ti bẹ̀rẹ̀ sí fi ẹ̀hónú hàn kí ló sì fa tiwọn ni pé dísù ńlá wọn ń rà sínú ọkọ̀ tírọ̀kì ọkọ̀ àjàgbéjò tí ń lọ gbé pẹntiró dísù ọ̀hún ti wá wọ́n dísù táwọn wàá rà sínú ọkọ̀ àjàgbéjò tí ó lọ gbé epo pẹntiró ó mú kí gbogbo nǹkan tún lọ sókè sí làwọn náà wá wò pé ẹ wá o kíní yìí ò fẹ́ rọgbọmọ́ o owó ọ̀wọ́n làwọn lọ́ọ́ fi ra epo ọ̀wọ́n sínú ọkọ̀ àwọn tó wá lọ́ọ́ fọkọ̀ ọ̀hún gbé epo ọ̀wọ́n míì láti lọ́ọ́ já fáwọn tí ó rà á torí ìdí eléyìí ara àwọn ò gbé mọ́ níbẹ̀ ìní ẹgbẹ́ àwọn alágbàtà epo pẹntiró lórílẹ̀‐èdè wa nàìjíríà ipman ti gbé sọ̀rọ̀ ìpẹ́tọ̀ ibi tí nǹkan dé dúró yìí ẹ wá àtọ̀tún àtòsìn ẹjẹ́ àjọ jókòó ká ṣẹ̀pá ọ̀rọ̀ ọ̀rọ̀ sáàní tóbi títí tí ká fa ọ̀bẹ bù ú wọn ni ẹnu náà la sọ ìdí yìí náà la jókòó ìpàdé ọ̀rọ̀ ọ̀hún ohun tá a ṣe ni pé igun tọ̀tún ìgbésẹ̀ olókùn tá a gbé tí ètò ọrọ̀ ajé tí tí òfin ní pa lára kí ipman náà káwọn náà wá sọ ìgbésẹ̀ táwọn náà gbé tí òfin ní pa wọn lára káràlú náà káwá bá wọn sọ̀rọ̀ pé tọ̀ ibi ayé bá yí sí làbà wọn yí sí o ṣàjẹ tó sì láyé lásìkò yìí ni pé nǹkan ti gbówó lórí wọn ni bá a ṣe wá ṣe tí òfin wá ní nira ni àwọn eré tó kù tá a máa sá lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n pé bóyá ẹ máa tẹ̀síwájú pẹ̀lú ìyanṣẹ́lódì kò lè rọgbọ o wọn láwọn èèyàn gan láwọn ilé epo kọ̀ọ̀kan tó sì ń ta epo lásìkò yìí ńṣe ni wọ́n ń lọ repo sínú ọkọ̀ pẹ̀lú ìbẹ̀rù tẹ́lẹ̀ ẹlòmíín lọ repo sínú ìdẹ̀ pẹ̀lú ìbẹ̀rù náà ní pé àkókò mọ̀ èyí tí wọ́n ó ṣe àwọn alágbàtà epo náà wọ́n lè sọ ọ́ lẹ̀ lọ́wọ́ kọ́ ní ìgbàkúìgbà wọ́n ní gbogbo nǹkan tó ń lọ láàrin ìgboro òlu lásìkò tá wà rèé o wọ́n wá béèrè pé ẹ̀dùn náà kí ni àwọn aláṣẹ ìjọba ń ṣe sí ọ̀rọ̀ yìí níbi tí nǹkan dé dúró wọ́n ní oúnjẹ tó wà lẹ́nu ìjọba tí wọ́n ń kó mi lásìkò yìí ó pọ̀ ńlẹ̀ ọ̀tọ̀ ní tẹgbẹ́ òṣìṣẹ́ lọ́tún ẹgbẹ́ òṣìṣẹ́ lọ́sìn ọ̀tọ̀ ní taráàlú ọ̀tọ̀ ní nǹkan wọ́n lọ́tún wọ́n lọ́sìn wọ́n ní tẹ bá sì wò ó dáadáa lólùlùwà ìlú Àbújá àwọn ilé epo kan wọ́n ti ń ti ilé epo wọn ní Kano wọ́n ti ń ti ilé epo ńbẹ̀ ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti ń ti ilé epo ńbẹ̀ wọ́n ní ee ee àtàǹbàkúbàkú àlà ẹ tún bá kan bọ̀ rèé o kọ́lọ́n dákun kó ṣàánú wa ẹ lọ sí ojú ewé kínní àti ìkejì ìwé ìròyìn ti the punch ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà bẹ́ẹ̀. ok ìròyìn eléyìí ìròyìn tó tún kan gbogbo ìlú ni o ọ̀rọ̀ orí ti samantha tá a fi ń kọ́ ilé ó ní wọ́n kọ káàkiri gbogbo àwọn òwe ní òwúrọ̀ yìí àwọn tó ń gbé sìmẹ́ǹtì jáde yíká tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà wọ́n ṣèpàdé ọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ tí wọ́n sì pinnu wípé àwọn ò ní jẹ́ kí owó sìmẹ́ǹtì kó gara ju bó ṣe yẹ lọ àwọn tó ń gbé sìmẹ́ǹtì jáde báyìí ni ọ̀ wọ́n ti ṣe àdéhùn pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wípé àwọn ò ní jẹ́ kí owó rẹ̀ kó kọjá bí ẹgbẹ̀rún mẹ́jọ tàbí kó má tó bẹ́ẹ̀ láwọn agbègbè kan wọ́n sọ pé láàrin ẹgbẹ̀rún méje sí ẹgbẹ̀rún mẹ́jọ ní àpò sìmẹ́ǹtì ẹyọ kan ìlànà lérò pé ó yẹ kó máa bá jáde báyìí pẹ̀lú ìjókòó ìpàdé táwọn ṣe tó ń tàdéhùn èyí náà ni àdéhùn tó wà láàrin ìjọba àpapọ̀ àtàwọn olókòwò tí wọ́n ń ṣe sìmẹ́ǹtì jáde mínísítà fún ọ̀rọ̀ ìṣòde David Umahi iná ni ó léwájú nínú ikọ̀ ti ìjọba nígbàtí mínísítà fún ìdásílẹ̀ iléeṣẹ́ náà àti okòwò Doris Uzoka Anite tó nà bẹ́ẹ̀mẹ́ mínísítà ṣe àlàyé pé ìjọba yóò bọ́ sí agbede méjì gbogbo nǹkan tí ń fa wàhálà yìí ó ní bí afẹ́fẹ́ gáàsì ojú ọ̀nà tí ọ̀dà ìpèsè iná àti àwọn nǹkan míì tí wọ́n ń lò gẹ́gẹ́ bí èròjà láti pèsè sìmẹ́ǹtì lẹ́yìn tí wọ́n parí ìpàdé yìí àwọn mínísítà àti àwọn iléeṣẹ́ tó ń gbé sìmẹ́ǹtì jáde bíi Dangote BUA Lafarge àtàwọn tó kù wọ́n ní ni wọ́n jọ tọ́ bọ ìwé àdéhùn bẹ́ẹ̀ mínísítà ó sọ pé àwọn nǹkan lè ti ń dojúkọ wọ́n bíi fàyàwọ́ ojú ọ̀nà tí ọ̀dà ìpèsè iná ọba àti pàṣípàrọ̀ owó ilẹ̀ yìí sí owó ilẹ̀ òkèrè wọ́n ní ti ń fà náà nù tí gbogbo owó sìmẹ́ǹtì tó fi ń gbẹnu sókè lójoojúmọ́ ju bó ṣe yẹ lọ àwọn tó wá ń ṣe sìmẹ́ǹtì jáde wọ́n ti sọ pé pẹ̀lú bí ìjọba bó ṣe bá wọn lọ́wọ́ sí ọ̀rọ̀ àdéhùn yìí ẹ wò ó àwọn náà wọ́n wá nǹkan ṣe sí i àmọ́ ò kí a máa retí bí ẹgbẹ̀rún méje sí ẹgbẹ̀rún mẹ́jọ náà ni àpò sìmẹ́ǹtì kan látàrí eléyìí o wọ́n ní àti Lafarge ni o Dangote ni o Bua ni o pẹ̀lú àwọn tó kù wọ́n ní àwọn ò ní jẹ́ kọ́ kọjá iye táwọn mú ẹnu bàyí bí nǹkan mi ọ̀bá tún wá ṣẹlẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ṣe jókòó níbẹ̀ mínísítà fún ìdásílẹ̀ iléeṣẹ́ àti ọ̀rọ̀ okòwò Doris Uzoka iná ni ó sọ pé àwọn pẹ̀lú àjọṣepọ̀ mínísítà kejì eyín Umahi pé àwọn wà bí wọ́n ṣe gbé owó lé orí sìmẹ́ǹtì tí ò ní kọjá bó ṣe yọ torí pé aráàlú wọn ń ké ìrora o pẹ̀lú èyí o wọ́n sọ wípé bó ṣe wá di ọ̀wọ́n gógó ní ìgboro tí àwọn èèyàn wọ́n rí sìmẹ́ǹtì àmọ́ kò ṣeé tọ́ ẹni tí í ṣe olùdámọ̀ràn lórí ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà malam nuhu ribadu wọn ni òun náà sọ pé gbogbo ohun tó bá fẹ́ fà á tọ́jẹ́ pé àrọ́mọ ni ìlú àwọn wà nǹkan ṣe sí ni ìròyìn gbogbo òwe tó jáde lónìí ni wọ́n kọ́. ẹ jẹ gbèsè ẹ̀mí tó sì jẹ gbèsè náà ni ó san bẹ́ẹ̀ bá wá kọ̀ tẹ́ ẹ̀ sanwó láàrin gbèdéke ọjọ́ mẹ́wàá àájà náà lè yín iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìpínnáká lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹkùn ti àbújá èyun àbújá electricity distribution company aedc ńlọ sọ̀rọ̀ pé àwọn iléeṣẹ́ àjọ tó jẹ́ ti ìjọba ẹ̀ka ǹka tí ń bẹ lólùlùwà ìlú àbújá wọ́n parapọ̀ wọ́n ń lọ bíi mẹ́rìndínláàádọ́rùn-ún wọ́n ti jẹ iléeṣẹ́ elétò náà mọ̀nàmọ́ná ní òbítíbitì ẹ̀rímọ́sẹ́lẹ̀ kéé gbèsè tó wọ bílíọ̀nù mẹ́tàdínníàádọ́ta forty seven billion naira nínú àtẹ̀jáde tí wọ́n fi sí ìgboro ayé lánàá ìní wọ́n ti jẹ́ kó di mímọ̀ láti Àbújá wá wọ́n ní iléeṣẹ́ ààrẹ presidential filler wọ́n jẹ iléeṣẹ́ elétò náà mọ̀nàmọ́ná ní mílíọ̀nù ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kan ó lé díẹ̀ nine hundred and twenty-three point nine million naira ní gbèsè tiwọn ẹ̀ka iléeṣẹ́ tó ń rí sí ìgbà ààrẹ lámọ̀ràn nípa ti ètò ààbò wọ́n jẹ ẹgbẹ̀lẹ́mùkó tó ń lọ bíi mílíọ̀nù mílíọ̀nù márùndínlọ́gọ́rùn-ún wọ́n ní iléeṣẹ́ kan náà wà tó yẹ pé òun ló rí sí ọ̀rọ̀ olúluwa ìlú àbújá wọ́n jẹ gbèsè ibẹ̀ gangan ni yéésọ̀m wike wà wọ́n ní iléeṣẹ́ ti igun ti yéésọ̀m wike ibi tó wà bílíọ̀nù mẹ́jọ ó dín díẹ̀ ni wọ́n jẹ́ ń bẹ̀ seven point five seven billion naira wọ́n ní adébáyọ̀ adélábù iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná gangan gangan fúnra ẹ̀ àbọ̀bọ̀ <laughs> wàhálà wa o iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná gangan ní àbújá àwọn náà jẹ gbèsè mílíọ̀nù méjìdínlọ́gọ́rin seventy eight million naira wọ́n ní bí kálukú wọn ṣe jẹ gbèsè. ta ni nbọdọ iléeṣẹ́ tí ń pèsè náà jẹ gbèsè. ẹ bẹ́ẹ̀ ni. ta ni wọ́n jẹ ní gbèsè wọ́n jẹ iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ náà. wọ́n jẹra wọn ní gbèsè ok. <laughs> ehe o oh, ok wọ́n ń tẹ̀síwájú wọ́n ní bí kálukú wọn ṣe jẹ gbèsè yìí a sì ti ń fún wọn ní oríṣiríṣi ìwé tẹ́lẹ̀ láti ṣe àlọ́ yìí pé ẹ wá sanwó tẹ́ ẹ jẹ ẹ wá sanwó tẹ́ ẹ jẹ àmọ́ ńgbà tí wọ́n fẹ́ ya olórí aláya àsan ń làwọn ṣe sọ ọ́ di mímọ̀ yìí pé ìwé tá a kọ sí yín gbẹ̀yìn yìí gbèdéke ọjọ́ mẹ́wàá la fún yín o láti wá san gbogbo gbèsè tí ń bẹ lọ́rùn yín lẹ́yìn ọjọ́ mẹ́wàá tó sì ti bẹ̀rẹ̀ sí mọ̀ǹkà láti àná òní ó dọjọ́ kejì tẹ́ ó bá ti pé ọjọ́ mẹ́wàá tẹ́ ẹ̀ sanwó bẹ́ẹ̀ bá ṣẹ́ ògiri lẹ́ẹ̀kan lágbórin iléeṣẹ́ yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí nọ́mbẹ̀ ẹ̀yà àgbà yìí pé iná jẹnẹrétọ̀ ni tàbí kó jẹ́ pé ẹ lo sólà wọ́n ní lọ́wọ́ tá a wà yìí o gbèsè tẹ́ ẹ jẹ sílẹ̀ ẹ gbọ́dọ̀ wàá san lójú ọgán wọ́n tẹ̀síwájú wọ́n ní iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ààbò láti agbọ́nrin ti chief of defence staff àti bárẹ́kẹ̀ àwọn ológun ẹ̀ka tí ìròyìn wọn ti ń jáde nkankan àwọn jẹ bílíọ̀nù méjìlá iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìṣúná wọ́n jẹ bílíọ̀nù márùn-ún ó lé díẹ̀ iléeṣẹ́ tó ń rí sí iléeṣẹ́ aṣojú gómìnà ìpínlẹ̀ niger èyí tó wà ní àbújá olú iléeṣẹ́ wọn kan aṣojú iléeṣẹ́ wọn tó wà níbẹ̀ àwọn náà jẹ gbèsè bílíọ̀nù mẹ́ta ó lé díẹ̀ wọ́n ní kì í wá ṣàwọn nìkan iléeṣẹ́ tóun náà ń rí sí ọ̀rọ̀ epo pẹtiróòlù e, agbọ́nrin ti alákòóso kejì àwọn ń jẹ bílíọ̀nù méjì ó lé díẹ̀ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ àwọn ń jẹ bílíọ̀nù méjì ó dín díẹ̀ one point eight two billion naira ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà níbi tí gómìnà ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè yìí gọ́vnà central bank tó ń fìkalẹ̀ sí àwọn náà ń jẹ bílíọ̀nù méjì ó dín díẹ̀ one point five six billion naira ní gbèsè tó wà lọ́rùn tiwọn iléeṣẹ́ ọlọ́pàá Nigerian Police Force àwọn náà jẹ bílíọ̀nù kan àbọ̀ ó dín díẹ̀ one point three eight billion naira wọ́n ní iléeṣẹ́ aṣojú ti World Bank àwọn náà ń jẹ owó seventeen point six oh million naira ńlá wọn jẹ mílíọ̀nù mẹ́tàdínlógún ó lé díẹ̀ ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ rivers olú iléeṣẹ́ aṣojú wọn tó ń bẹ làbújá àwọn jẹ́ mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún iléeṣẹ́ aṣojú gómìnà ìpínlẹ̀ ògùn làbújá àwọn ń jẹ mílíọ̀nù kan àbọ̀ ó lé díẹ̀ iléeṣẹ́ àjọ efcc àwọn náà ń jẹ mílíọ̀nù ọ̀ọ́dúnrún ó ní díẹ̀ iléeṣẹ́ àjọ elétò òdìbò orílẹ̀-èdè wa nàìjíríà mílíọ̀nù márùndínlọ́gọ́rin ni wọ́n jẹ iléeṣẹ́ àjọ kejì tó náà ń gbógun ti ìwà àjẹbánu ICPC wọ́n ní àwọn náà ń jẹ mílíọ̀nù ọgọ́ta ó lé díẹ̀ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ pápákọ̀ òfurufú lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ń jẹ mílíọ̀nù ẹgbẹ̀rin ó lé díẹ̀ eight hundred and forty six million naira làwọn jẹ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn àgùnbánirọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà nysc àwọn jẹ mílíọ̀nù mẹ́rìndínlọ́gọ́ta owó náírà ó lé díẹ̀ wọ́n pọ̀ pọ̀ pọ̀ wọ́n pọ̀ pọ̀ pọ̀ tó fi wọ iléeṣẹ́ ètò ọ̀gbìn ètò kànsíra ẹni àṣà ètò gbòkègbodò ọkọ̀ àti báńbáń lọ wọ́n ní bí gbogbo wọn ṣe jẹ gbèsè nìyẹn o bílíọ̀nù mẹ́tàdínníàádọ́ta owó náírà ní asofila iléeṣẹ́ elétò ààbò àti ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n jẹ iléeṣẹ́ elétò náà mọ̀nàmọ́ná tí wọ́n bá kọ́ àtàwọn yòókù tí wọn ò bẹ́ẹ̀ e sanwó wọn á jáná wọn. káàbọ̀ lórí ìròyìn tó ọkà tán ìròyìn onínádé iná <laughs> òde àbí bákàbákàn ẹ jẹ́ àdàgbà ẹ̀ka ti agbo ti òṣèlú àmọ́ kó tó di pé ń lọ sí ibẹ̀ hmm. àwọn ìròyìn kan bẹ tí ó tán tó bá di ní ọ̀sán ṣe ní ìlú èkó ẹ má nà gẹ̀rẹ̀ ni o kó ń ká kò kọ́ ṣàfojú tó o bá ń lọ sí èkó wọ́n ní àwọn èèyàn kan lóòótọ́ ọwọ́ ti tẹ̀ wọ́n o wọ́n ní tí wọ́n jẹ́ ìgárá ọlọ́ṣà àtàgúngún ni wọ́n kù sójú ẹni tí wọ́n bá fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀ ní èkó ìwọ náà sọ bẹ́ẹ̀ gba ayérayé o ọlọ́run dákùjọ dáàbò rẹ̀ bò wá o ní ọbáfẹ́mi awólọ́wọ̀ yunifásitì nílùú ilé-ifẹ̀ arákùnrin kan tó yẹ pé ní tọ́jú kìnìún láti. Hey ìgbà tó ti wà ní rèwerèwe ní ọmọ tí kìnìún sì fi di ẹni ọdún mẹ́sàn-án ọ̀gbẹ́ni ọlábọ̀dé ọláwìyí kìnìún ọ̀ọ́ṣe léṣe o ọgbẹ̀mí rẹ̀ o ọgbẹ̀mí ẹ̀ o àmọ́ pẹ̀lú ògo ọlọ́run ọba wọ́n ti rán kìnìún náà ní iṣẹ́ ẹ̀ àlọ́ọ̀dé ẹ lọ́sàn-án náà ni wọ́n ju wọ́n tu bájínẹ́tò wọ́n jù sí i wọ́n ràn lọ́wọ́ láti máa lọ pé tiẹ̀ dúdú rẹ̀ ọ̀nlá tààpọ̀ ẹ̀ka ti agbo òṣèlú làálọ̀ láìpẹ́ láì jìnnà àmọ́ lákòókò yìí ẹ̀já gbọ́n tí wọ́n fẹ́ wí látòkè lọ́hùn. àjà balẹ̀ afẹ́fẹ́ yìí ti bẹ̀rẹ̀ sí ní fẹ́lẹ́lẹ́lẹ́ ìlú Ìbàdàn ṣe ti ṣe tán àràgbá yamuyamu ìsọjí ọlọ́jọ́ méjì tó ní ìtúsílẹ̀ ìdáǹdè ìwòsàn àti ọ̀pọ̀lọpọ̀ ìyanu nínú látọjọ́ kejìlélógún sí ọjọ́ kẹtàlélógún oṣù kejì ọdún twenty twenty four yìí ni o iṣẹ́ ìránṣẹ́ ajínrere Isaac Oyedepo olùṣàgbékalẹ̀ ìpàdé Ìbàdàn Miracle Crusade Ìbàdàn Recreation Club ènìyàn ti wáyé lọ́jọ́ méjèèjì yìí aago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ lára àwọn tó lùwọ́ lò Sọmisọ́lá Àgbẹ̀bí. ayé mi bàbá fún ọ Jésù. Benjamin Israel. continually olùgbàlejò ni ajínrere Isaac Oyedepo fún àlàyé zero nine one three one three four eight three four six tàbí kẹ́ẹ̀tì àtẹ̀jíṣẹ́ sí info at theisaacoyedepo.org Ìbàdàn Miracle Crusade ìwọ náà wàá darí. ó yẹ jẹ́ ká yọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilé dùnú fọ́mọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó yá one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀rín road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yínyínyín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ètè lọ́ra tiẹ̀ kóṣù yìí ó tó parí o. kàn sí ọ́fíìsì design bricks tó wà ní Ìwó road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàá ralẹ̀ tiẹ̀ ní London Villa Estate Design Bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o kéèrè o kékulé o gbọ́ kó sọ fún toko ọ̀sán yìí dínà family ló ní ká ju ìkéde pàtàkì yìí sétí tonílé tàlejò tó ń gbé ní abúlé mẹ́fẹ̀ẹ̀fà ọ̀tọ̀ọ̀tọ̀ lábẹ́ ìjọba òbílẹ̀ olúyọ̀lé pé ká ẹ mọ́ra lẹ̀ talẹ̀ jìbìtì o torí pé ọ̀sán yìí dínà family wọ́n ti gba ìwé ìdájọ́ gẹ́gẹ́ bí oní nǹkan lórí àwọn ilẹ̀ wọ̀nyí nílé ẹjọ́ tó ga jù Supreme Court bẹ̀rẹ̀ láti Adéaga village abolóyè village seriki village balógun village ọjà àbànà village ọmí ládàpọ̀ táwọn kan tún ń pè ní ọmí arárọ̀ ọ̀sán ìdínà family ló ní kálukoro ẹ̀ bẹ́ẹ̀ ṣe ti gbogbo aráyé láti yàgò fún talẹ̀ralẹ̀ jìbìtì ìkéde ìwá láti ẹbí ọ̀sán ìdínà family abanla village ìjọba àbílẹ̀ olúyọ̀lé local government fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three four six two seven three six two tàbí zero eight zero two three three eight zero one six seven àti zero eight zero two seven one two five nine nine five. Good day, Niger. Handtech Markets brings to you two juicy products to help you kickstart the year. Introducing H Trader, our new prop trading product where you can use our funds to trade and not worry about trading capital. This is trading made easy with no capital trouble. Additionally, you can also explore our other products, Handtech Markets, where you can start your trading journey even with no experience as we offer free education we also have copy trading, where you can copy trades from successful traders. Handtech Markets has got you covered with our strong industry experience. For more inquiries, send your name and location to 0805 690 5612. Send your name and location to 0805 690 5612. ìkókó àmàkù ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyàn ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ. wẹrẹ ni. wẹrẹ. bẹ́ẹ̀ni wẹrẹ herbal mixture ìyá ọkọ mi ló júwèé ẹ fún mi pé ohun tí àwọn ń lò láti ayébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹrẹ kókólégùn mi lè nínú oyún mo ń jẹun dáradára lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn ìbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe. níbi ìbímọ wẹ́rẹ́ lọ bá mi ṣe. Ah. mo rù mọ́kúnlẹ̀ mo sọ láyọ̀ o fẹ́rẹ́ ló bá mi ṣe iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ̀ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ̀ sì má gbàgbé wẹ́rẹ́ aba mixture wọ́n wà lẹ́yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero nine one five four three nine nine nine nine three zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ. aṣẹ́gun àti àjò ìpàdé àdúrà ńlá lágbára tó máa ń wáyé tọ̀sán tòru lóṣù mẹ́ta mẹ́ta lórí òkè bàbá àbíyé ẹ̀dẹ tọ̀tẹ̀ yìí ti kò àkọ́kọ́ irú ẹ̀ rèé lọ́dún twenty twenty four ó máa lágbára jù powerful advancement tọ̀tẹ̀ yìí ó máa gbìnàyà ní wednesday ọjọ́ kọkànlélógún títí di friday ọjọ́ kẹtàlélógún oṣù kejì ọdún tí a wà yìí ní friday twenty third bákan náà làwọn máa dẹ́nà àdúrà yẹn girigiri papọ̀ mú àkọ́tún ìpàdé agbára ńlá ni eléyìí tí bàbá wa wòlíì fún iṣu àkàndé rí ìtọ́ni rẹ̀ gbà láti ọwọ́ ẹ̀mí mímọ́ láti gbé kalẹ̀ lóṣooṣù eléyìí eléyìí tó bẹ̀rẹ̀ lóṣù tó kọjá tí a pe àkórí rẹ̀ ní glory restore ọ̀pọ̀ àwọn tó ń kópa nínú ìpàdé àdúrà yìí ló ti ń jẹ́rìí ságbára ọlọ́run bí o bá lè wá ìwọ náà máa ní ẹ̀rí rere èyí ni májẹ̀mú tí ọlọ́run ti bá ikọ̀ rẹ̀ wòlíì Fúnṣọ́ Àkàndé dá kò sì lè yẹ̀ láì gbọ̀ngàn ìpàdé orí òkè bàbá àbíyí ẹ̀dẹ̀ tó wà ní òpópónà márosẹ̀ ìwó sí ìbàdàn alásan ẹgbẹ́dọ̀rẹ́ local government ọ̀ṣun state máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ a ó sì dá ohun gbogbo tá a ti gbà lọ lọ́wọ́ rẹ padà lórúkọ jésù. Johnson A Nigeria Enterprises àgbàyanu ilé ìtajà furniture ló ń kí gbogbo ẹ̀yin oníbàárà wa kó àmójúbà ọdún tuntun twenty twenty four ẹ ṣe ẹ kú ìfọmọnìyàn ṣe wọn wá ní lọ́dún twenty twenty four yìí oríṣiríṣi àràǹbádà furniture èyí tá à kó wọlé látòkè òkun àtàwọn tá a gbélé yìí ṣe gbogbo ẹ̀ ló tún ti wà ní sẹpẹ́ nílé ìtajà wa fún gbogbo ẹ̀yin tẹ́ nílò furniture fúnlé tuntun tẹ́ ṣẹ̀ṣẹ̀ comfortable bed complete setting dining set kitchen cabinets as well as all kinds of interior decorations bákan náà tún àwọn office furnitures wà lóríṣiríṣi fún gbogbo iléeṣẹ́ ńlá tààrà lọ ẹ kàn sí wa lónìí nílé ìtajà johnson air nigeria enterprises tó wà ní shop number aa eighteen to twenty railway shopping complex off alẹ́sẹ̀lọ́yẹ̀ market nìbàdàn àtẹ̀káwa tó wà ní shop number a eight to eleven railway shopping line by alalubosa junction ìyàgànkù railway crossing nìbàdàn ẹ̀sìn má gbàgbé àti ṣí ẹ̀ka tuntun sílùú òṣogbo ní ọbáfẹ́mi awólọ́wọ̀ way beside oduwoye filling station ìgbọ̀nà area òṣogbo fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa pe zero seven zero six two two five two six four nine tàbí zero eight zero two three zero three zero five five zero àbẹ́ẹ̀gbọ́ irúfẹ́ fọ́nìṣọ̀ tẹ́ bá ń fẹ́ johnson air nigeria Global Enterprises ní ẹ máa bọ̀. a tún ti gbede o ẹ wá bá wa ra o títí pọ́ǹpì ló gbédè o. ẹ̀wọ̀n táwa lọ. <laughs> àní àní ò sí bẹ́ẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọkànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló fa àlùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò gbọ́dọ̀ yẹ. ìwọ náà máa di landlord. ìgbésẹ̀ ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní Mọ́níyà phase one ètò wà lájì àtẹlẹ́ ètò wà lágùn nine hundred thousand naira péré ni tí phase two ni one million naira péré ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọ́mbà twelve ààrẹ street ààrẹ avenue new Bódìjà Ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àti kórewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concepts developer that cares. Smile. bíbélì wípé nígbà tí jésù rí ọ̀pọ̀ ènìyàn ó gun orí òkè lọ ọ̀rẹ́ ǹjẹ́ o ti gbá nípa orí òkè gbàgbà yanu tá a tọwọ́ ìjọ be prepared evangelical gbé kalẹ̀ sí olúlé ìjọsìn wa lẹ́yìn ìbàdàn grammar school odò ọba tó sí mọ̀lẹ́tẹ́ ń bàdàn orí òkè gbàgbà yanu ibẹ̀ ni ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ti rí tí wọ́n ṣe ìyanu ni kéèyàn di àtòbí ìyanu ni kéèyàn dọ́mọ gbàlà níbẹ̀ ni àwọn tó kọ́kọ́ wọ ìjọba ọlọ́run àti òdodo rẹ̀ ti ń gba èyí tó kù lọ́dọ̀ ọlọ́run kí ló kù ọlá ògo ìbùkún àṣeyọrí bíborí ogun aṣògo dàgàn bíbọ́láwọ́ kòkó ayé bó o ti rí ẹ̀ sí àwáwí ìwọ náà má bọ ẹ̀jẹ̀ jésù yọ fún kẹ́ńkẹ́ gbogbo ọjọ́rú wẹ́dẹ̀sì ọ̀sọ̀ọ̀sẹ̀ ló máa ń wáyé o tí wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí máa lágbára ẹni tó níjọba yóò bí ìjọba sàtánì wólulẹ̀ kánẹ́bùsẹ́ bẹ̀rẹ̀ aago mẹ́sàn-án òwúrọ̀ ọ̀pọ̀ àwọn àránṣẹ́ ọlọ́run alààyè ni wọ́n bọ̀ o tẹ̀ máwọn olórin ẹ̀mí tí wọn kì í kọ̀kọ́ kúkọ̀ lábẹ́ àfòróyìn bàbá wa olùgbàlejò apọ̀sù jósù àdàpọ̀jọ́ jẹ́nà òfàṣíà tẹlifon zero zero three three four four five one two one ní pìpìpì evangelical church lẹ́yìn ìbàdàn school odò ọba tó sì ń bàdàn láàárọ̀ wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí àdúrà orí òkè gbọ̀ngàn ìyanu ẹ̀mí mímọ́ ń bẹ nínú àwọn tọ́lọ́run pè pẹ̀lú ìwà funfun ajá balẹ̀. ajá balẹ̀. gẹ́gẹ́ bí ìlérí tí àṣefín ká tó lọ sí ẹ̀ka àpolówó ọjà agbo òṣèlú iná ni àdàgbà báyìí ìpínlẹ̀ Èdó ńlá ti balẹ̀ o ìbò abẹ́nú tí wọ́n dè ní ìpínlẹ̀ Èdó nú ẹgbẹ́ òṣèlú APC láti yan ọmọ òye tí ó díje fún ipò gómìnà nú ẹgbẹ́ ọ̀hún nínú ìbò tí ń kalẹ̀kùn báyìí ó dàbẹ̀ pé gbàbímọ̀gbàbẹ̀ lọ̀rọ̀ gbà báyìí o torí pé èèyàn bíi mẹ́ta lọ sọ pé òun jáwé olúborí tí wọ́n sọ pé ẹ̀fáwọn ní sàbùké láti lọ rèé díje pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe di gbàbímọ̀gbàbẹ̀ báyìí láti mọ ẹni tọ́jẹ́ gan-an tí ìbò gbé wọlé èyí ìbò àgbélé nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti ìpínlẹ̀ Èdó ọ̀kan nínú àwọn mẹ́ta tí wọ́n jọ fi gàgbàgà honourable anamero sunday dekeri ṣe lọ́ọ́ yabo olú ilé ẹgbẹ́ òun ní àná tí ṣe ọjọ́ ajé tó ní òun àgbà sàbùkẹ́ o pé òun lòún wẹ̀ tóun sì yàn kẹ̀kẹ́ nígbàtí àwọn tó jẹ́ ìgbìmọ̀ èyí tí gómìnà ìpínlẹ̀ imo hope uzodinma tí wọ́n gbé kalẹ̀ fún ti ètò ìdìbò abẹ́lé ọ̀hún wọ́n ní dennis idahosa làwọn kéde àmọ́ egomi léyìí tí ó returning officer ló ń bá kéde sẹ́nitọ̀ Monday Okpebolo gẹ́gẹ́ bí ẹni tí òun náà jáwé olúborí ṣẹ̀wárì lánàá òde yìí ọ̀rọ̀ ọ̀fọ́júpọ̀ gan ni o nígbà tí ọ̀gbẹ́ni Sunday Okpebolo sẹ́nitọ̀ ti ń sojú àárín gbùngbùn ìpínlẹ̀ Edo Edo Central tí ó yàbò olú ilé ẹgbẹ́ wọn ọ̀hún tó sì ń sọ fún wọn wípé kí wọ́n mọ̀ tí ojú òun yàn mẹ́bọ̀ ó ní òun fẹ̀yìn Dennis Idahosa tí wọ́n fi okọ̀ ẹ̀ síta wípé òun fẹ́yìn ẹ̀jẹ̀lẹ̀ nínú ìbò táwọn dì gómìnà ti ìpínlẹ̀ Imo Hope Uzodinma tí wọ́n sọ wípé Dennis Idahosa ni ó jáwé olúborí nígbàtí Dr. Stanley Ogbuaja tó ń kéde sẹ́nitọ̀ Okpebolo gẹ́gẹ́ bí ẹni tí òun náà tún yàn yọ Okpebolo nínú ìwé èyí tí ó fi síta lánàá ló kéde ò wípé òun rèé o tó ń sì jẹ́ ẹni tó léwájú pẹ̀lú ìbò tí ó ju ẹgbẹ̀rún mẹ́fà lọ gẹ́gẹ́ bí ó ṣe ń sọ pé nínú ọgbọ́n àti òye tó ń wọ̀ àti àwọn nǹkan tó ń fojú rí níbẹ̀ bó jẹ́ pé wọ́n pàpà da ìbò abẹ́ náà wọ́n dàrú ni láti ọ̀dọ̀ àwọn jàǹdùkú ó ní iṣẹ́ rí ibi tí wọ́n kà dé ó ti fi hàn wípé ẹnìkankan kò lè lé òun bá nínú ìbò yìí látàrí èyàn ó wá ń sọ fún àwọn tí wọ́n wà ní ìdí bí wọ́n ṣe fọmọye kalẹ̀ ó ní kí wọ́n tètè ṣe nǹkan tó tọ̀ lójú ọjọ́ ni ó ń lo àkókò yìí láti kí gbogbo àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC pàápàá àwọn tí wọ́n dìbò fún òun ó wá sọ pé kí wọ́n lọ rèé ní sùúrù o pé òtítọ́ ní bọ̀ wá lékè ní gbẹ̀ngbẹ́yìn. lórí ọ̀rọ̀ ti ìpínlẹ̀ èdò yìí kan náà kí n sáré kí ọ lẹ́yìn ní pápápá ní gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti Vanguard níbẹ̀ làwọn ọ̀dọ́ tó jẹ́ tọmọ ẹgbẹ́ òṣèlú APC àwọn obìnrin tó jẹ́ tẹgbẹ́ òṣèlú APC wọ́n ní ilé ẹgbẹ́ àwọn ńlọ́yà ní kíá pàápàá ni wọ́n kọjá lọ síbẹ̀ wípé ẹ wá o níbo ni nǹkan lọ láàrin ẹgbẹ́ òṣèlú APC adé kan orí mẹ́ta ẹni adéwù orí ògbádé àtẹnióládé gangan gan àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní adé ọ̀hún wà ń kalẹ̀ fún báyìí tó ṣe pé wọ́n jọ ń bára wọn fa fìràkù lórí ẹ̀ ni èmi mo ní ìwọ́kọ́ òpébolo ń sọ tiẹ̀ ìdáhùsà ń sọ tiẹ̀ wọ́n ní dẹ̀kẹ́rì òun náà ń ṣàlàyé tiẹ̀ ìǹbo láwàá da ọ̀rọ̀ ọ̀hún gbà wọ́n ní ọ̀rọ̀ wọn ti gba pẹ̀lẹ́ o irù tó fò tó gán lé ní ni ó gba pẹ̀lẹ́ kùtù láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta orí adé orí ọ̀gbadé orí ọ̀gbadé àti ẹni adéwù ẹni adéwù <laughs> ẹnìkan ní òkùnkùn gbè. bẹ́ẹ̀ ni náà. ọ̀dà o PDP wọ́n ti sọ kọ̀bákùn gbé ọ̀rọ̀ sí ẹgbẹ́ òṣèlú APC ojú ewé kẹsàn-án ìwé ìròyìn Vanguard nìyí ó wà wọ́n ní bí ìnira ṣe pọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí ebi ń pa tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin yàtọ̀ fún àwọn olóṣèlú tí wọ́n rí nǹkan pamọ́ fìlà nìkan ni wọ́n lè sọ ọ́ di mímọ̀ pé àwọn ọmọ bí nǹkan ṣe ń lọ láàrin ìgboro òlú tó tàbí pa àwọn òfaragba ẹgbẹ́ òṣèlú PDP ìlú wa sọ̀rọ̀ sí APC pé APC kò á tán yín o ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú APC ń ló ti lọ Bọ́lá Tinubu kò wá ní ìmọ̀ àti lè ṣètò ọrọ̀ ajé tó rajaja tí kò ní mú kí ìnira wà fún ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe ẹ̀rẹ́gbẹ́ yín bí kí ni wọ́n sọ yíyún sí wọ́n ní APC bá fún ọ ní èsì ọ̀rọ̀ burúkú ńlọ́kọ́láálí fún ẹgbẹ́ òṣèlú PDP pé PDP tí ò mọ nǹkan tí wọ́n ń ṣe APC tẹ́ ẹ bàá jẹ́ dé ńlá ń gbìyànjú àti tún ṣe wọ́n ní ọ̀rọ̀ yìí ni wọ́n jọ ń bára wọn gbà bí ẹ ń gbagbọ́ ọtí PDP tún padà wọ́n tún lọ fún wọn lésì yí pé APC òṣèlú yín adarí yín tẹ ẹ mú wá láti bẹ̀ tó wá ń darí orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní kàn mọ̀ nǹkan tí ń ṣe nípa ti ètò òṣèjọba alukoro fún ẹgbẹ́ òṣèlú PDP Débọ̀ ológun àgbà ló sọ̀rọ̀ nú àtẹ̀jáde tó fi síta lánàá látòlúluwa ìlú Àbújá pé ààrẹ Bọ́lá Tinubu ó ní ìṣọwọ́ṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú APC ó ní ó ti kó ọkọ̀ lọ síwájú orílẹ̀-èdè wa Nàìjíríà ó ti tì í wọnú ìrà lọ ní sòòsé ọkọ̀ wà lè lọ́wájú kò lè lo ẹ̀yìn mọ́ ó wá wà lójú kan náà bí omi inú ẹkù wọn ni òun rèé o ibi tí wọ́n fẹ́ bàdé ìní wọn bàdé bẹ̀ yìí ó nígbà tí Bọ́lá Tinubu tún wáá ṣe àṣìṣe nínú ètò ìlànà ìṣèjọba ètò ọrọ̀ ajé èyí tó nira ìwà ìgbésùmọ̀mí tó ń gogo sí i pẹ̀lú àìlétò ààbò tó gún mọ́ ó ní ìlànà bí ìlú ó ṣe dùn ní yùngbàyùngbà náà tó ti kùnà ń pa ẹ̀ ó wá ń ti ẹ̀bi ẹ̀ sórí àwọn gómìnà gómìnà ó ní èyí tí wàá fi hàn ìpè Bọ́lá Tinubu ìlànà ètò ìṣèjọba kò yí òun gangan fúnra ẹ̀ kò yẹ ẹgbẹ́ òṣèlú APC ó ní iná ló sún wọn débi tí wọ́n sún wọn dé yìí ó ní ààrẹ wo ni ó di pé wọ́n fẹ́ gbé oríyìn fún ìlú tí ò ní jẹ́ pé òun ní ó gboríyìn ọ̀hún tí wọ́n bá sì fẹ́ gbé kejì wá náà òun náà ló gbọ́dọ̀ gbà kì í ṣe pé ńgbà tí wọ́n bá kí pé ààrẹ kó iṣẹ́ takuntakun á ní èmi nu tó bá ti wá di pé ẹ ṣe wá ṣe báyìí yóò wá ní àwọn gómìnà gómìnà wọ̀nyí náà ní kẹlọ̀ bá àwọn gómìnà wo wọn ni ọ̀rọ̀ eléyìí ni wọ́n tún jà rìnrìn láàrin ẹgbẹ́ òṣèlú APC àti PDP tí wọ́n jọ ń wọ́ra wọn PDP sọ̀rọ̀ sí APC tòun ti Tinubu ìlànà ètò òṣèjọba tẹ́ ẹ gbé lọ kò sánmọ́ná ebi ń pàlú ara ń nílùú nǹkan ò sì rọgbọ lásìkò tá a wà yìí ẹ má wá di ẹ̀bi ọ̀rọ̀ irú àwọn gómìnà gómìnà mọ́ o ẹ̀yin gangan lẹ wà nídìí orò tóró fi ń kùn yùmùyùmùyùmù gbàgede ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn ti Vanguard ní ìròyìn yẹn wà. ìròyìn tó jọmọ́ èyí tí o kà tán ń bẹ nínú ìwé ìròyìn ti Nigerian Tribune lójú ìwé ìkejìlá rẹ̀ tí wọ́n náà sọ nípa ìnira tí ìlú wà lábẹ́ rẹ̀ ni wọ́n ti mú ìròyìn eléyìí kà wọ́n ní àjọ tí máa ń taná wádìí àwọn oníwà ìbàjẹ́ lórí owó náà àti ọ̀rọ̀ ajé EFCC wọ́n ti mú gómìnà ti ìpínlẹ̀ Kwara tẹ́lẹ̀ rí tí a pè é sọ́dọ̀ wọn tí wọ́n sì fi ọ̀rọ̀ pólọ̀ fún pọ̀ látàárọ̀ títí di alẹ́ gómìnà tó kúrò nípò ní ìpínlẹ̀ Kwara Alhaji Abdulfatai Ahmed ní ọjọ́ ajé àná wọ́n pè ó látọ̀dọ̀ àjọ EFCC pé kó yọjú sáà pápápá nílùú Ìlọrin níbi tí ọ́fíìsì wọn wà gẹ́gẹ́ bí ìwé ìròyìn Nigerian Tribune bí wọ́n ṣe kọ wọ́n ní gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kwara yìí iná ní ó dé sí ọ́fíìsì EFCC láago mẹ́sàn-án àárọ̀ wọ́n ní wíwọlé tọ̀ wọlé tí wọ́n tilẹ̀kùn pingin títí dalẹ́ ni wọ́n jọ ń fi ọ̀rọ̀ jomi tóró ọ̀rọ̀ hmm. àfi alẹ́ ní àtòrí tí yóò bòde ní Gamboro wọ́n ní àjọ tó ń tanáwádìí àwọn oníwà àbàjẹ́ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ìní àwọn pè é pé kọ́ wá àmọ́ wọn sọ ìdí tí wọ́n fi ní kí gómìnà àná nípínlẹ̀ Kwara kò yọjú sáwọn nígbà tí ó mọ sọ̀rọ̀ agbẹnusọ tó jẹ́ oníròyìn sí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kwara yìí Wahab Ọba ó ní ọ̀gá òun tó lọ bá EFCC kò tí ì sí nǹkan kan tó ojú òrìrí bẹ̀ bí ẹ bá pè é bí ṣe lọ́ọ́ dá wọn lóhùn nánu látẹ̀wá onítorí eléyìí o pípè tí wọ́n pè tó sì lọ́ọ́ jẹ́ wọn kò sí tójú òtí rírí mbẹ̀. Hmm. ẹ jẹ́ tún lọ sí ojú ewé ogún ìwé ìròyìn ti The Punch láàrin iléeṣẹ́ tó ń rí sí ètò ìpawówọlé sásùnwọ̀n ìjọba àpapọ̀ Federal Island Revenue Service àti ilé ìgbìmọ̀ asòfin àgbà Senate ó dàbẹ̀ ni pé hunuhunuhunuhunu kan ó ń bọ̀ ńbẹ̀ ìdí àti ìtumọ̀ òun rèé ẹgbọ́n níbelenja ilé ìgbìmọ̀ asòfin àgbà lẹ́wà Nàìjíríà ló sọ ọdún mọ́ ẹ pé a pàdánù ẹgbẹ̀lẹ́mùkú tí ń lọ bíi tírílíọ̀nù mẹ́tàdínlógún seventeen trillion naira sí ọwọ́ àwọn èèyàn tá a foríjì nípa ti owó orí wọn láàrin ọdún márùn-ún eléyìí ṣe owó orí tó ń san ńgbà tó ti fẹ́ máa di ẹrù bábọ̀ jẹ̀jẹ̀ tó ti fẹ́ máa pa iléeṣẹ́ rẹ̀ lára la bá foríjì wípé ẹ ṣáàjà dáríjì kó máa lọ ẹjẹ́ agbójúfò kó máa lọ wọ́n ní a ti ṣe ṣe ṣe ṣe ṣe ṣe wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún ti wá ń pọ̀ jù ibẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin àgbà gbé ní ẹni tí í ṣe alága fún ìgbìmọ̀ tó ń rí sí ètò ìpawọlé lábẹ́yẹ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí Zack Adédèjì kó wá o àwọn ọlọ́rọ̀ láti sọ o wípé owó yìí ti pọ̀ kọjá ká fi orí jì wọ́n kírú nǹkan bẹ́ẹ̀ máa lọ wọ́n ní fílẹ̀ jó lọ ìyà ní fi jẹ ni o ìyà jẹgbẹ́sì ni fún ìdílé yìí á tú àwọn kan yẹ̀wò nínú rẹ̀ nítorí iye tá a sọ di mímọ̀ fún iléeṣẹ́ tó ń rí sí ètò ìpawówọlé lábẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà a ti fún ní gègé àti gbèdéke owó tí wọ́n gbọ́dọ̀ pa ó kéré jù ó gbọ́dọ̀ níye ó tẹ̀ wá pọ̀jù àwárẹ́gbẹ̀rí àárín iye báyìí sí iye báyìí níwọ̀n ìgbà tí òdiwọ̀n sì ti wà yí pé iye tó kéré jù tó gbọ́dọ̀ pa tá wá wòye pé owó tó ń lọ bíi tírílíọ̀nù mẹ́tàdínlógún láàrin ọdún márùn-ún ilẹ̀ sì forí jì àwọn kan tí wọ́n jẹ orílẹ̀-èdè wa nàìjíríà lówó orí sísan ní gbèsè ẹ̀ wá ní ká gbójú ń bẹ̀ tírílíọ̀nù mẹ́tàdínlógún yìí ọ̀fẹ́ pọ̀ ojú o fún ìdí eléyìí àwa bá ṣe ra ṣá díẹ̀ ńbẹ̀ tá a forí jì díẹ̀ ńbẹ̀ tá a sì mú yòókùn tí ó máa bọ̀ tààràtà sásùn ọ̀jọ̀bọ̀ orílẹ̀-èdè nàìjíríà torí àsìkò táwa yìí ó gbẹgẹ́ àpò gbẹ ẹnu nìkan kọ́ ló gbẹ lásìkò hmm. yìí o orílẹ̀-èdè wa nàìjíríà gan àlò lọ. ẹnu gbẹ. ànídòwó. all right bẹ́ẹ̀nu ṣe wá gbẹ̀hùn náà tún ni asuu ẹnu tiwọn ó ti ń tutù bọ̀ díẹ̀díẹ̀ díẹ̀ báyìí o torí pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tó gbẹ́sẹ̀ lé owó oṣù wọn bí oṣù mẹ́rin kan ó dàbẹ̀ pé wọ́n bẹ̀rẹ̀ sí ni san báyìí o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ láti máa tú. Ah, owó oṣù mẹ́rin tí wọ́n gbẹ́sẹ̀ lé sílẹ̀ fún àwọn eh, ẹgbẹ́ ASUU èyàn Academic Staff Union of Universities ní orílẹ̀-èdè wa ẹni tí í ṣe olùdarí ìròyìn ní ọ́fíìsì olùṣirò àgbà fún orílẹ̀-èdè Nàìjíríà ọ̀gbẹ́ni Báwa Mọ́kwá ló fìdí ẹ̀ múlẹ̀ pé ní tòótọ́ ni ìjọba ti ṣetán láti mọ̀ san owó ọ̀hún Mọ́kwá ló ṣe àlàyé pé ìjọba kọ́kọ́ kó owó oṣù méjì wọ́n ní kọ́kọ́ kó síta fún wọn pé ẹgbàá ẹ máa mú mi sí náà ní òpin ọ̀sẹ̀ etí àlùtàn wọ́n ní lẹ́yìn o owó oṣù méjì míì wọ́n ti kó ta fún wọn lánàá òde bá a ti ń sọ̀rọ̀ òdarí yìí fún ètò ìròyìn ló ṣe àlàyé pé ìjọba pinnu láti rí i pé àwọn san gbèsè yìí o láàrin oṣù mẹ́jọ èyí tí ń bẹ́lẹ̀ tí ó ti ń di fanfa mọ́ ìjọba lọ́wọ́ àti ẹgbẹ́ asuu wọ́n ní ṣùgbọ́n àwọn ọ̀fẹ́ kí owó yìí kó di nǹkan tí ó dọ̀ràn mọ́ wọn lọ́rùn ni a fi ní kí wọ́n máa bú díẹ̀díẹ̀díẹ̀ ẹ rántí pé ààrẹ Muhammadu Buhari tó kù nípò ni ló sọ pé ẹni tí ọba ti rànkárà kọjẹsẹ̀ mọ́ ò pé ọba wá bí iṣẹ́ ò ní gba owó oṣù ní ìlànà tó lò fún àwọn tí wọ́n yànṣẹ́ lódì lákòókò tí òun túkọ̀ ìṣàkóso débi wípé àwọn asuu wọn wá bínú tán yanyan oṣù mẹ́jọ ni wọ́n fi fọnmú pé àwọn ò ní wá sí ibi hmm. iṣẹ́ lọ́dún 2022 ẹ wo awífúnni kó tó dání àgbàjá káàdì ní wọ́n ní bó ti fọ́n mú iná ni wọ́n sì múṣẹ́ kó wá tó di pé ìjọba àpapọ̀ wọ́n ṣetán láti mọ̀ san owó yìí àwọn ẹgbẹ́ ASUU tí ó kó gbogbo àwọn tó jẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ gíga yunifásitì tó kún wọn sábẹ́ náà ni wọ́n ti tún dúnkokò mọ́ ìjọba pé ẹ ẹ tí ì dá wa mọ̀ á tún ṣe ń tẹ́ ẹ mọ̀ nǹkan tá a mọ̀ ṣe fún tí ó jẹ́ kí ẹni etí láti gbọ́ wa pé à ń sọ̀rọ̀ eyín ìyanṣẹ́lódì ni ọ̀ hmm. ṣe wá rí i àwọn mìíràn tún ti ń béèrè lọ́jọba àpapọ̀ pé ah báwo lẹ ṣe pín tí ò ṣe kàn wá àwọn olùsọ̀rọ̀ wọn ni National Association of Academic Technologists NAT àwọn náà ti fọnmú mọ́ ìjọba lọ́wọ́ pé àwa náà bẹ́ẹ̀ kí ló dé tẹ̀ wá rántí wa ọ̀ bákan náà àwọn míì náà wọ́n tún bẹ̀ gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ kọ́ sínú ìwé ìròyìn ní òwúrọ̀ tòní ẹ̀ẹ́fẹ̀ẹ́ kàtàn ọ̀ ẹ̀yẹn lọ sójú ìwé ìkejìlé ní ọgbọ̀n The Nation tó jáde láàárọ̀ yìí. bákan náà ẹ gba àkórí eléyìí ká fi lọ sójú ọjà ńgbà bá padà délé ẹ̀gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ kí n fi yẹn kún àbọ̀bọ̀ lẹ́yìn ẹ fẹ́ rí ìjọba àpapọ̀ ẹ fẹ́ rí gìrì zanu ló ń dún mọ̀ọ́rú mọ̀ọ́rú pé àròlé apá kan fòjò pàkejì lẹ́fẹ́ ṣe ẹ wash out ẹ bá nǹkan tá à ń gbé bọ̀ Tinubu kọ́lẹ́ di bí ọ̀rọ̀ rù. ṣíṣí ilé ìtajà Vanguard fásitì tìlú Ìbàdàn bákan náà Professor Mrs. Amdalat Bọ́láńlé Ọ̀lànìyàn professor of plant breeding and crop pharmacist ọ̀làwálé ọ̀làdìgbòlú fellow pharmaceutical society of nigeria fpsn títúnṣe national chairman association of community pharmacists of nigeria tó ń ti colonel victor ṣẹ́gun àjànàkú retired alága fún pharmaceutical society of nigeria ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́. tọ́ ẹ jẹ́ lọ sí ẹkùn agbègbè ibi táwọn kan tún gbé ń gbèrú orílẹ̀-èdè wa nàìjíríà látẹ̀yìn wọ́n ń jẹ́ kó di mímọ̀ gbangbangba yìí pé ọpẹ́lọpẹ́ ọlọ́pẹ́ àtọpẹ́lọpẹ́ ọlọ́run lẹ́yìn àṣẹ tí ààrẹ bọ́lá tinubu tó pa lọ́sẹ̀ tó lọ ọjọ́bọ̀ thursday wípé ká má ṣe rí ẹnikẹ́ni tí ó máa dí oúnjẹ wa mọ́lẹ̀ kó oúnjẹ wa pamọ́ mọ́ torí pé ebi ọ̀pàgbàfọ́ mẹ́kẹ́ ó ti kán lu ìlú tí ebi sì ń pa àwọn èèyàn ní kíkankíkan wọ́n láwọn kan bá tún lọ gbé ọkọ̀ tírọ́ọ̀kì ọkọ̀ ńlá wọ́n fi kó oúnjẹ sí wọ́n ń gbé lọ sí ilẹ̀ olómìnira Niger Niger Republic ìgbà tí wọ́n dé Sàǹfàrà àwọn tó wà fún agbọ́nrin ètò gbòkègbodò ọkọ̀ àwọn ni wọ́n tètè ta àwọn aláṣẹ ìjọba lólobó pé ẹ wo a ti mú wọn a ti dáhùn dúró ẹ máa bọ̀ wá wo nǹkan tó wà nínú ọkọ̀ tírọ́ọ̀kì yìí o ńgbà wọn ò débẹ̀ lóòótọ́ oúnjẹ orílẹ̀-èdè wa Nàìjíríà wọn kó wọ́n ń kó lọ sílé olómìnira Niger wọ́n wá ní ṣé bí Bọ́lá Tinubu lọ́jọ́bọ̀ tọ́ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tó lọ ló pa á láṣẹ fún àwọn ọlọ́pàá àwọn tó wà lágbọ́nrin ètò ààbò gbogbo àtàwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ àtàràlú pé ẹjẹ́ àpawọ́pọ̀ o ẹ má jẹ́ káwọn èèyàn máa kó oúnjẹ wa jáde mọ́ lásìkò yìí lọ tàǹbò míì oúnjẹ wa ẹja rira, láàrin orílẹ̀-èdè yìí lọ́pọ̀ yanturu ká bá lè jẹun káyó dípò bẹ́ẹ̀ àwọn kan tó wá fẹ́ máa lọ gbẹ̀yìn gbèrú orílẹ̀-èdè wa Nàìjíríà àmọ́ o Ọlọ́run ti tú wọn láṣọ ìròyìn eléyìí ló wá láti ìpínlẹ̀ ọ̀yọ́ níbi tí gómìnà ṣèyí mákindé tí ó ti sọ wípé alóhùn ní gbàǹdí ọ̀dà láyè ní ìpínlẹ̀ yìí ọ̀ ó ní èyíkéyìí ọba àlàyé tá a bá rí i pé ó ń pọ̀n lẹ́yìn àwọn èèyàn tí ó ń lọ rèé wakùsà lọ́nà tí ó bá òfin mu hmm. wọ́n ní àwọn ọ̀jẹ̀ kó ń tọ̀ ọ̀hún kí ó kàn dé nínú yọ̀ ó ń sọ̀rọ̀ lánàá níbi tí wọ́n ti ń gbé ọ̀pá àṣẹ fún asígàngàn tìlú ìgàngàn ọba rafiu adeniyi ariwoọlá ní ìlú Ìgangan nígbà tí ó ń sọ̀rọ̀ ló kọ gómìnà Bayo Lawal ẹni tí í ṣe igbákejì gómìnà náà ni ó sọ pé gbogbo àwọn tó jẹ ọba àlàyé kí wọ́n rí i dájú pé gbogbo ohun tí bá ń lọ ní àyíká àti agbègbè wọn ni wọ́n mọ̀ nípa rẹ̀ ọ̀ kí wọ́n sì mọ̀ tú àṣírí àwọn aṣebi àti àwọn agbẹ̀yìnbẹ́bọjẹ́ èèyàn wọ́n sọ pé àwọn ìwà tó jẹ́ ìwà pálapàla tí ìjọba ò fọ́ sí bíi ká máa dìhámọ́ra àbọ̀n káàkiri ìjínigbé àti àwọn tó ń wakùsà ní àwọn agbègbè kọ̀ọ̀kan pé wọ́n mọ̀ bá wọn tú àti rẹ̀ kí ìjọba kó sì mọ̀ gbọ́ gómìnà Mákindé ló sọ pé ìjọba ọ̀wá ní dẹ̀yìn o láti mọ gbógun tí àwọn tí ń gbógun ti wá tí ò jẹ́ kí a fi ojú lé oòrùn kádìjú méjèèjì tá a bá ń sùn ó ní àwọn èèyàn tí wọ́n fún wọn lápè ní agbègbè Ìbàràpá àti àwọn agbègbè míì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn náà dá mọ́ wípé ìjọba ń bẹ ní ìlú èyùn ní ìpínlẹ̀ ọ̀yọ́ wà ní àhín bákan náà o láti ìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo òwe ìròyìn ló gbé wípé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti gbé owó jáde fún àwọn tó jẹ́ olókoòwò kéékèèké pé kí wọ́n fi máa gbé iṣẹ́ wọn ní àrùgẹ ìwé ìròyìn Nigerian Tribune gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ ẹ jẹ́ kí n lọ síbi tí wọ́n fi há sí ní ibẹ̀ báyìí nínú ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bí mo ṣe ń wò ó nínú ìwé ìròyìn ti Nigeria Tribune ní àárọ̀ yìí wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti gbé owó síta fún àwọn olókoòwò kéékèèké láti máa rí nǹkan fi gbé okòwò wọn ní arugẹ gẹ́gẹ́ bí ìròyìn tí wọ́n kọ sínú ìwé ní òwúrọ̀ yìí kódà pa orúkọ àwọn èèyàn tí wọ́n jẹ àǹfààní rẹ̀ wọ́n bẹ nínú ìwé tí wọ́n kọ ní rẹpẹtẹ ẹ lè fẹ́ mọ̀ tẹ́ ẹ bá fẹ́ jẹ́rìí rẹ̀ ẹ lọ sí ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ yìí láti mọ àwọn èèyàn tí wọ́n rí àǹfààní yìí jẹ lábẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lórí ètò tí wọ́n pè ní sefa program. wọ́n ní mi ò fẹ́ ó ṣàgbámúbu wọn ẹni tí í ṣe èèkàn kùgbò ohun tí àgbàlú kan tó ti fìgbà kan àná rí jẹ́ olórí ńlẹ̀ wa nàìjíríà àwọn àgbà òṣèlú tí wọ́n sì mọ tìfún tẹ̀dùn ọ̀rọ̀ bí nǹkan ṣe ń lọ nílẹ̀ adúláwọ̀ àti lágbàńlá ayé baba general yakubu gawon wọ́n mà pé bàbá sí ìpàdé àjọ ECOWAS bàbá ní ṣẹ́gbọ́ ní lè wá. <laughs> àgbà ti dé. wọ́n ní àná ni bàbá sọ ọ́ di mímọ̀ nígbà tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti ECOWAS wọ́n ránṣẹ́ pé bàbá yìí pé tọ̀ bàbá àmọ̀rírì yín o ipa yín nínú iṣẹ́ ìlú kò lóǹkà àmọ́ ẹ fẹ́ kẹ́ bá àjọ ECOWAS sọ̀rọ̀ a fẹ́ mu nínú omi ọgbọ́n yín a fẹ́ oh. ní ìmọ̀ àti ìrírí kún sí i oh. láti lè jẹ́ kí ECOWAS ó máa gòkè àgbà wọ́n ní ẹ̀yin sì rèé àgbàlú ni tó mọ tọ̀tún tó mọ tòsìn ẹ̀rínú ẹ̀ròde àti jẹ́wọ́n àwùjọ kò lè níra fún yín ńgbà wọn dọ̀dọ̀ bàbá bàbá ni à ẹ ṣé o mo dúpẹ́ o ipe ẹ rírì mi ipe mo wà lókè èèpẹ̀ mo sì ní ìmọ̀ lórí àmọ́ ṣẹ́ gbọ́ èmi ò ní lè láǹfààní àti wá ṣe rí ayé ìgbà tá a máa fò kiri bàǹbàǹbàǹbàǹbàǹ ayé ìyún ti lọ àgbà ti dé o hmm. wọ́n ní ìpàdé tẹ wá pè mí sí láago méjìlá lábùjá ẹ yọ̀ǹda mi èyí mọ̀ fi àdúrà ràn yín lọ́wọ́ ẹ̀kọ̀ọ̀kan tẹ bá tún fẹ́ mọ àwọn nǹkan míì nǹkan mi ẹ bá ń yọjú sí wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí a máa dọ́gbọ́n fi ọ̀rọ̀ jẹ̀wọ̀ wọ́n ní lára àwọn nǹkan tó ń fẹ́ gbéyẹ̀wò mẹ́ẹ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bí àwọn ọmọ ológun wọ́n ṣe gba Burkina Faso wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe gba ti Mali wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí ti Niger Republic wọ́n sì ní gbogbo àwọn ààtò tí wọ́n ń ṣe yìí ìpàdé tí wọ́n ṣe ni ó sọ bí tí ọ̀rọ̀ ń rè ní àìpẹ́ láì jìnnà lórí àwọn ìpínlẹ̀ gbogbo ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí burkina faso niger republic àti mali wọ́n ní àwọn ìpèníjà tó tún wá ń súyọ sí àwọn èèyàn tó wà níbẹ̀ lẹ́yìn ìgbà táwọn ológun tí wọ́n gbà ṣàkóso bẹ̀ tán wọn ò ṣiṣẹ́ tọ́ nítorí pé abẹ́ àjọ ecowas kan náà la gbé àjọ wà nǹkan ò sì gbọ́dọ̀ bàjẹ́. ìròyìn kan ìròyìn ayọ̀ àbàrà bíntín òní eléyìí o ọlọ́run ṣeun ni ọmọ bá mú bára ti ń ṣe ní àná lọ́wọ́ bíi aago mẹ́sàn-án ó ń pàánù ńlọ́sà bímọ sí àwọn èèyàn ó ń pàánù èkó ó ń pàánù lẹ́kọ̀ọ́ ni <laughs> àwọn ènìyàn ara gírí sí ti wọ́n daṣọ àṣírí bò ó wípé à ìyá ẹ̀ ǹlẹ́ o kí ló ń dé ṣèṣe pé ó ti bàyí lẹ̀ ọ̀bà alẹ́ o ó sì pàpà bí ọmọ òun ní àná ọlọ́ọ̀bá ni wò ó ẹ yọ lọ́wọ́ rẹ lẹ́yìn àbíọ́nà ni eléyìn ọmọ tá a bá bí sínú ṣọ́ọ̀bù nǹkan. àbí ṣọ́ọ̀bù náà ni. ìwọ abíṣọ́ọ̀bù. kì í ṣe bíṣọ́ọ̀bù o. abíṣọ́ọ̀bù. abí sínú ṣọ́ọ̀bù. èyí tó ta bá bí sílẹ̀ ńkọ́. ilẹ̀ náà wọ́n bí wọ́n sí. Florence eh, flor ni wọ́n bí sí. <laughs> ok ok. ẹni tí ń jókòó ọmọ má bínú o. rárá wọ́n nígbà tí mùsùlùmí tó bá ṣe tán tó yẹ pé òun fẹ́ fi aṣọ yóò fi kọ́ gànà pé èyí tó ń bí ìdá yóò bá sọmọ ní tawakalitu mo bọ́lọ̀ dúró pé mo ti bọ́lọ̀ wá <laughs> dúró wáyé ṣe kìrìsìtẹ́nì ni Ebenezer lásọmọ yìí. ibi mo bá dé. ibi mo bá dé yìí ó ti dà ẹ wo ẹyẹ ìkànnì ó ti bẹ̀rẹ̀ báyìí fún olóògbé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu torí pé àwọn tí wọ́n jẹ́ onímọ̀ nípa òfin wọ́n jókòó láti ṣe ẹ̀yẹ ìkànnì fún ní àná òde yìí àwọn yẹn péjú pésẹ̀ síbẹ̀ tí wọ́n pọ̀ ní àná o láti lè jẹ́ kí aráyé ó mọ̀ wípé ọkùnrin takuntakun èèyàn pàtàkì ó ti lọ láwùjọ àwọn ọ̀ lánàá ṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n gbómi lójú rètérètè ni nígbà tí àwọn onímọ̀ nípa òfin ṣe wọ́n jókòó pẹ̀lú àwọn ìkà ìlú pàápàá wọ́n ní ẹni tí í ṣe adájọ́ àgbà lórílẹ̀‐èdè nàìjíríà Justice Káyọ̀dé Àríwọ̀lá àti gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Aiyedatiwa pẹ̀lú àwọn míì tí wọ́n wà ní gbọ̀ngàn High Court nílùú Ìbàdàn láti ṣe ìsìn ìkẹyìn fún ẹni wọn etí ọ̀dàgbére fáyé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Olúwarótìmí Ọdúnayọ̀ Akérèdọ́lù tí ó jáde láyé ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún tí a lò parí hùn lẹ́ni ọdún mẹ́ta ó lé ní ọgọ́ta. tọ àbọ̀bọ̀ mm-hmm. má pe tún orúkọ yìí pè lẹ́ẹ̀kejì gbọ́ dáadáa tọ gómìnà ìpínlẹ̀ Delta Sheriff òbórèworè ó ti sọ ọ́ di mímọ̀ yìí pé ẹ̀yin èèyàn lu àṣàgbà tó ẹ mà kó ara fẹ́ra kun ti. àṣàgbà àbí àṣàbà. àṣàgbà àṣàgbà oh, àṣàgbà ti àṣàbà. wọ́n ní bàbá darapọ̀ mọ́ àwọn bàbá ńlá wọn níbẹ̀ wọ́n wà lẹ́yìn o his royal majesty professor chike edozien wọ́n ní bàbá ti darapọ̀ mọ́ àwọn bàbá ńlá wọn o ó gómìnà wa lọ kí wọn fún ti ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ pé tọ́ ànírúurú ẹ̀ mọ́ o ọlọ́run kó jẹ́ káwọn àgbà wa gbogbo tó kù kọjọ wọn máa dalẹ̀ kí wọ́n tó lọ àmọ́ ìpínlẹ̀ Benue jọjọ́ mọ̀ pé ìjọba àbílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ń làwọn kànáà kò rí afurasí Fúlàní kan tí ń daran ni wọ́n tún dáràn bẹ́ẹ̀ ẹ̀mí èèyàn abúlé mẹ́ta tí wọ́n wọ̀ lábẹ́ ìjọba àbílẹ̀ mẹ́ta yìí ní ìpínlẹ̀ Benue èèyàn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbẹ̀mí ẹ̀ eh. wọ́n ní wọ́n lọ sí agbègbè kan tí wọ́n pè ní apá wọ́n dé kwande wọ́n dé guma ní ìpínlẹ̀ benue náà ni ó wà wọ́n ní èèyàn mẹ́wàá ni wọ́n pa ń bẹ̀ nípa àfọ́nàfọ́nṣu tí wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn léṣe ohun tó fa sábàbí ìṣẹ̀lẹ̀ yìí gan wọn ò mọ̀ wọ́n ní ṣàdédé ni wọ́n ṣàkàwọ̀ wọ ya wọ àárín ìlú wọ́n sì bẹ̀rẹ̀ sí í dàbọ̀ bolẹ̀ àwọn yòókù tí wọ́n farapa níbẹ̀ wọ́n ti kó wọn lọ sí ilé ìwòsàn kọ́ni ti ìpínlẹ̀ ńbẹ̀ yún benue state university teaching hospital tó wà ní bisut ní makurdi ibẹ̀ ni wọ́n kó wọn lọ báyìí ó wà lójú ìwé kẹfà ìwé ìròyìn ti Vanguard tó jáde lónìí. ok àwọn adìhámọ́ra ìbọn wọn ni wọ́n tún palẹ̀ èèyàn mẹ́sàn-án mọ́ ní inú ilé ìjọsìn kan ní Lókọ́jà ah, ọlọ́run kó ṣàánú ẹni ni o. ṣe bá mi. ní ọjọ́ sátidé alẹ́ ọjọ́ sátidé àwọn èèyàn mẹ́sàn-án tí wọ́n ní wọ́n rìnrìn àjò ní ojú ọ̀nà kàbà ọ̀bájánà ní Lókọ́jà mẹ́wọ̀n ni wọ́n ti jí wọn gbé sálọ báyìí àwọn tí wọ́n gbé wọn ní akẹ́kọ̀ọ́ méjì ọ̀mẹ́mẹ́ àti àwọn ìyálọ́mọ pẹ̀lú ọkùnrin géńdé mẹ́rin gẹ́gẹ́ bí ìròyìn tó kan Nigerian Tribune lọ́wọ́ wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin bíi aago mẹ́rin ìrọ̀lẹ́ sí aago márùn-ún a gbọ́ pé àwọn èèyàn wọ̀nyí wọ́n rìnrìn àjò ni o láti Kàbà lọ sí Lọ́kọ́jà wọn ni ìgbà tí wọ́n ń lọ jẹ́jẹ́ jẹ́jẹ́ wọn ní adédé rí àwọn tó bẹ́ gíjà tó sì dábù ọ̀nà fún ọlọ́run ó ṣe wọ́n rírí o wọ́n ti ń béèrè ní ìsìn o àwọn gbowó wọ́n ti ń pe àwọn tó jẹ́ mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé kí ọlọ́run bá Elédùmarè kó ní tún nàìjíríà tò kó fi ọkàn nàìjíríà kó fi balẹ̀ o. àmín o àmín o bẹ́lẹ́njẹ́ lábala eré ìdárayá ká tó máa lọ Mbappe ó ti fi PSG sílẹ̀ ó ti tọ́ bọ ìwé àdéhùn ọ̀tún pẹ̀lú Real Madrid ibẹ̀ ni wọ́n máa gbá bọ́ọ̀lù fún báyìí ẹ ọmọ wa kan wà tí wọ́n ń wò yún Victor Osimhen agbábọ́ọ̀lù tó dáa jùlọ nílẹ̀ adúláwọ̀ tó sì jẹ́ agbábọ́ọ̀lù tó dáa jùlọ kẹjọ ní gbogbo àgbáńlá ayé àwọn kan ń wòye pé òun ló ṣeé ṣe kí wọ́n fẹ́ gbé ní Napoli lọ sí PSG láti lọ́ọ́ fi dípò Mbappe bẹ́ẹ̀ làwọn kan náà tún ṣàlàyé pé Chelsea lọ́mọ yìí ó dáa fún un pé bọ́ bá débẹ̀ Ọlọ́run lè ṣe é kógo rẹ yọ àbọ̀bọ̀ ṣe bí. bọ́ bá sì rò dáadáa kó wá sí Manchester United. mo mọ̀ kó débẹ̀ <laughs> ẹ̀ ṣé fòdekú fọláǹde ẹsẹ kọmẹntì nǹkan tó dáa owó eh, ẹ jẹ́ báyìí lórí àjàbalẹ̀ ìròyìn káyọ̀ǹda yòókù fún mayor brown ní situation room alright àwa ti dìde ó tún dọ̀la. àjàbalẹ̀. àbí mi nìkan ni oúnjẹ òwúrọ̀ èyí máa yàtọ̀ kẹ́ adùn ẹ̀ yàtọ̀ ó kún fún ọ̀pọ̀ ohun aṣaralóore. <laughs> ní báyìí big milk nínú páálí tuntun ni mo fi ń jẹ oúnjẹ òwúrọ̀ mi. lóòótọ́ ó já sí wípé bí big milk ti gbé àwọ̀ titun ìwọ náà dọ̀tun nù. ó ti yé ẹ jù oúnjẹ òwúrọ̀ ti wá yàtọ̀ big ti gbé àwọ̀ titun báyìí ó rẹwà lójú ó sì dùn lẹ́nu. reach for your peak ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. bó bá ṣe fíìmù àwòmá lè lọ bó sì ṣe eléyìí tó ń kọ́ni lọ́gbọ́n ah. tàbí eré ráńpẹ́ apanilẹ́rìn-ín bó bá sì ṣe eré tó móríyá. àyèsí ńlá rèé o. onírúurú àwọn fíìmù Nollywood eré oníṣe àtìgbàdégbà àti apanilẹ́rìn láti ṣàkójọpọ̀ rẹ̀ fún ọ láti rí wò lórí YouTube nírọ̀rùn pẹ̀lú YouTube buffet plan látọwọ́ MTN o lè jẹ ìgbádùn èyíkéyìí fíìmù tó ń wọ̀ fún wákàtí mẹ́wàá tàbí jù bẹ́ẹ̀ lọ lórí YouTube. kí ló ń ṣẹlẹ̀ gangan? yára báyìí tẹ star three one two star eight zero zero hash lórí ẹ̀rọ alágbèéká rẹ láti bọ́ YouTube buffet plan látọwọ́ MTN kó o sì Guess what?